أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́gbà tí adúgbò fún Allah subhanahu wa ta'ala kí a tọrọ ìkẹ́ àti gẹ̀ fún aṣíwájú wa anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam alékún kẹrẹ alékún yá jẹ́ jẹ́ kẹrẹ kó máa bá àwọn sọ̀hábà nẹ́bí àwọn tó tẹ̀lé lára àwọn sọ̀hábà nẹ́bí àti gbogbo tó wà lórí lára nẹ́bí sallallahu alaihi wasallam jọ fìjọ alkiyama lẹ́yìn ìgbà tá a ṣe àwọn ìtìsíwájú yìí a tún gbogbo wa gbogbo ọmọ yàwá ní àgbàlagbà ni lọ́mọ kékeré ní lọ́kùnrin ni akí gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí òun náà ni ètò ká tí àwọn ahlus sunna wal jama'a ní ìsàlẹ̀ gàbàrí nílọrin níbi tí wọ́n gbé kalẹ̀ pé kó máa wáyé ní ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ní àwọn àdúgbò kọ̀ọ̀kan ilé ìtàmà fi sàlàyé àwọn tó ti kókó tó ṣe pàtàkì nínú alámàrí ẹ̀sìn wa kí a fi lè lágbóyé ẹ̀sìn wa pẹ̀lú àmàdájú a fi lè máa òdodo níbi èyí tó jẹ́ alámàrí ẹ̀sìn wa lónìí ní àdúgbò wà ní sáfó ní àìbá aláta nílọ ẹlẹ́gbàgbọ́ nílọ níbi a gbìyànjú láti síra wa láǹfààní pẹ̀lú ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì fún gbogbo wa pátápátá ó ṣe pàtàkì fọ́mọ kékeré ó ṣe pàtàkì fágbàlagbà ó ṣe pàtàkì fọ́kùnrin ó ṣe pàtàkì fóbìnrin nítorí pé nǹkan yìí tá a bá lọ wo àwùjọ tá a rí pé ìsàfẹ́kù nǹkan ẹ òun náà ló jẹ́ kí gbogbo nǹkan máa rí bí nǹkan tí ó ní láwùjọ ta wà lónìí àìsàmójútó oúnjẹ abẹ́sọ̀ lé lórí òun náà ló gbà tó jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ eku òké bí eku ẹyẹ òké bí ẹyẹ gẹ́gẹ́ bí òbá ti máa sọ nítorí pé kéré nítorí pé a fi ọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ohun tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí kí ni tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni tarbiyatul walad fi daw'il kitabi wa sunnah aw fi daw'il qur'ani wa sunnah rírí ọmọ títọ́ ọmọ bóòlá tẹ́ tọ́mọ fi daw'il kitabi wa ní àìbámu pẹ̀lú al bóòlù á sí sọmọ tàbáwọlú Al-Qur'an ẹ́ ọlọ́ọ̀bà àlekọ́lá tó dá wa òun náà ló la ìlànà kalẹ̀ fún wa bẹ́ẹ̀ sí sọmọ ní sọmọ ó fi yí ọmọ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ anábì sallallahu alayhi wa sallam anábì náà tọ́mọ tọ́mọ lànábì sallallahu alayhi wa sallam anábì náà tọ́mọ ọ̀nà wo inú ẹ̀sìn Islam so látara bí eléyìí òun náà láti fẹ́ ṣe àgbéyẹ̀wò àbáwò lèyẹ́ sí máa tọ́mọ níbàámu pẹ̀lú alukur'an àti sunnah nabi sallallahu alayhi wa sallam síwájú ká tó wá kó sínú ọ̀rọ̀ nípa bá a ṣe tọ́mọ sábàlọ́wọ́ a rí pé ọmọ gan fún rẹ̀ ọmọ bíbí a rí pé ọlọ́run bá a lè kí ọlá sọ̀rọ̀ nípa ọmọ bíbí nínú alukur'an ó júwe ọmọ fún wa láwọn ọ̀nà inú àwọn ọ̀nà tí Allah subhanahu wa ta'ala fi ọmọ fún wa a rí pé ń bò ọba tó dá ó pe ọmọ ó pe ní ọ̀tọ̀ ó pe ọmọ lọ́sọ̀ fún wa ìpe ọ̀tọ̀ lọmọ jẹ́ fún èèyàn ẹni tó bá lọ́mọ a ni eléyìí Allah subhanahu wa ta'ala òkè ọmọ bẹ́ẹ̀ fún wa nínú Al-Qur'an sábà ló gbogbo míì ọlọ́ọ̀bá tó dá wa ọmọ ní fìtínà fún wa ó ní ọmọ tẹ́ àwọn ọmọ tẹ́ bí wọn fìtínà ni wọ́n o àdánwò ni wọ́n o èèmọ̀lá ọmọ tẹ́ bí o tó gbogbo wọ́n mo bá wọn ní eríṣiríṣi nínú Al-Qur'an tí a bá lọ lè wò á rí pé táàsì lọ lè wo àwọn ìtumọ̀ rẹ̀ á rí pé bẹ́ẹ̀ náà lọ mọ́ nílò tọ́ àlàyé tá a bá fẹ́ ṣe lónìí nípa bá a ṣe tọ́mọ òun náà ni yóò jẹ́ kọ́ ọmọ ó jẹ́ ọ̀ṣọ́ fún wa tí ò ní yóò jẹ́ bìtínà òun náà ni ó jẹ́ kí ọmọ ó jẹ́ ọ̀rẹ́ fún wa tí ò ní yóò jẹ́ ọ̀tá fún wa tá a bá ti wá gbé ogun àwọn ọ̀nà ìjì ìsílẹ̀ ọmọ tó yẹ kó jẹ́ ọ̀sọ́ fún yà tó yẹ kó jẹ́ irinṣẹ́ ìdùnnú fún yà yóò máa wá jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fún yà ọmọ tó yẹ kó jẹ́ ọ̀rẹ́ ẹni tó yẹ kó jẹ́ alábàáṣẹ ẹni ọmọ náà wàá di ọ̀tá yàn tó jẹ́ pé yóò fẹ́ le koko ju ọ̀tá tí èèyàn súnmọ́ rẹ̀ nílọ náà sábàlọ́ wọnú suratul kahf ọlọ́ọ̀bà àríkẹ́ ọlá sọ fún wa inú suratul kahf ó ní almalu walbanuna zinatul hayati dunya ó ní dúkìá tẹ́ríun dúkìá sábá ní àtìlágbá bá ní almal èso dúkìá ni wọ́n pè bẹ́ẹ̀ yàní gbogbo nǹkan pátápátá tó ìmọ̀ ń pè ní property náà landed property àwọn tí wọ́n pè ní al-amwal nínú ti kún wọ̀sọ́ọ̀mì ìbẹ̀nu dúkìá tí máa sọ̀rọ̀ ìbẹ̀nu dúkìá tí tó dákẹ́ jẹ́ sí sọ̀rọ̀ inú dúkìá tí máa sọ̀rọ̀ ní kéèyàn oníkíní kéèyàn lọ́gbà màlúù ẹgbẹ́ màlúù àmà sọ̀rọ̀ àmà pariwo kéèyàn lọ́gbà ewúrẹ́ kéèyàn lọ́gbà àwọn nǹkan ọ̀sìn nínú àwọn dúkìá tó jẹ́ pé kíni àmìnàtìkù ni gẹ́gẹ́ náà ni àmúwál àkíní àsọ́ọ̀nìta pé pé àwọn dákẹ́jẹ́ ni ní ẹ̀ góòdì ò ní máa pariwo àrẹ́ ọ̀gbọ́ góòdì ń dún àbí góòdì ń sọ̀rọ̀ so gbogbo àwọn nǹkan báyẹn àbọ́gbà oko àbí àwọn nǹkan yẹn bá láwá ní gbogbo dúkìá tẹ rí pátápátá wàlìbánún àtàwọn ọmọ tẹ́ bá ń bí <clears throat>

ọba àríkọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ o ní kó yíwa pé owó náà dúkìá inú ọ̀sọ́ ayé ni ní ẹba bí ma títí tí ò bá lówó yóò ma dàmú náà ní ọmọlá yìí ọlọ́ọ̀bá ma wá sí yẹn a máa ṣe fáwọn èèyàn tó jẹ́ pé ò lówó kò ní bímà ò bímà kò ní rówó tí fi ọlọ́ọ̀bá tó bá sì wù ú apá méjèèjì yóò bí ma yóò sì lórí òtítọ́ sọ́láyè yìí alukurani pe ọmọ fún wa ní gíní ó pè ní ọ̀tọ̀ àmọ́ ọ̀tọ̀ ọgbọ́lọ́pẹ̀ ìgbìrì náà tó hàyà ti dúnìyà ọ̀tọ̀ ayé lásán lọ́mọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni dúkìá ọ̀tọ̀ ayé ni àmọ́ wàlúbá kìíyà tó sọ́ọ̀rì háàdú khayru inda rabbika thawaban wa khayru amalan ẹ wá rí àwọn àṣẹ́kù bọ̀ dáadáa àwọn iṣẹ́ rí dáadáa tí ó ṣẹ́kù tó bá ti jọ ògbé dàrú kìíyà àwọn wọ̀nyí ló lówó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àwọn olùmọ̀ nípa tafsir àwọn mí ní albaqiyatu salihat wọ́n ní as-salawatu al-khams inú tá a bá ń kí wákàtí mara àrùn àwọn ilé ilé àwọn àṣẹ́kù bọ̀dága tí ó ṣẹ́kù fún wa tó bá jẹ́ òfin àṣẹyà mi gẹ́gẹ́ lára wọn onítàṣírù mi wọ́n ní albaqiyatu salihat wọ́n ní la ilaha illallah àwọn náà ni àṣẹ́kùbọ̀ dáadáa àwọn nǹkan dáadáa tó fẹ́ tó àjọ òkúta ti yára ẹwù tàbá wà yìí nìsí tí ọlọ́ọ̀bá àdíkẹ́ lápọ̀ ọmọ fún wa ó pè lọ́sọ̀ tàbátúlọ́wọ́ bòmí nínú Al-Qur'an ọlọ́ọ̀bá àdíkẹ́ látọ̀ fún wa pé innama amwalukum wa auladukum fitna ó láwọn ọmọ tẹ́ ń bí un àtàwọn dúkìá yín àtowó àti dúkìá ẹgbẹ́ méjì náà ní papọ̀ fún wa àtowó yín àtọmọ yín tẹ́ bí wọn fìtìnà àdánwò ni wọ́n jẹ́ fún yíò àrí ìsìlá àdánwò lọ́wọ́ ọba àdìkẹ́ ọlá fi wọ́n fi fún yín Allahu indahu ajrun azim ọdọ̀ Allah subhanahu wa ta'ala òun lè sàtúpọ̀ wa àwọn olùmọ̀ nípa àtẹ̀síw فقال أولو آية من القرآن قل إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم قل إبنوا عما تبيون ìsì ń bẹ̀lú àwọn dúkìá ń tẹ ní tó jẹ́ pé àdúwà àwọn ìmọ̀ ní bóòlù ọmọ sí jẹ́ ìsinà fún yàn bóòlù ọmọ wọ́n ní yahmilu rajulu yahmilu rajula ọmọ tẹ́ rí a mọ́ gbìyàn débi pé tí ó ti jápọ̀ ẹ̀bí èyàn tó ẹlùmí ọmọ ń gbà míì yóò si já okùn ẹ̀bí nítorí pé ìfẹ́ ọmọ nítorí kó fẹ́ràn ọmọ wọ́n máa ṣe yẹ ti ọ́bì ọmọ a máa gbìyàn lọ síbi tí ó míì ó ọmọ àmọ́ ọmọ tó tako lànà Nabi sallallahu alaihi wasallam ọmọ yìí wọ́n ti fẹ́ máa rí dùn rẹ̀ òfin ó sunkún ó wà torí ẹ̀ ó ti rà fún ó rà nǹkan yẹ fún ẹ̀dẹ̀ láti máa rí kí ọmọ táa ní òun títí náà ní àtẹ́wò ni wọ́n jẹ́ lẹ́jẹ́ fún a máa mú yàn kéèyàn Allah subhanahu wa ta'ala wa la yastati'u ma'a hubbihi ala alla yuti'a pẹ̀lú ìfẹ́ tí yẹn ní sọ́mọ èèyàn nífẹ́ lè má se ń dífẹ́ inú àdáhùn tọ́lọ ọmọ ọkọ̀ máa se fún yàrá ẹlòmí ọmọ ní ọmọ ní ọmọ ní òun náà ló gbé délé onífá ó gbé a bọ́mọ mi ó ti èèyàn mi ó ti mi ó ti ní bọ́mọ̀ mi ó ṣe já síwájú ẹ̀yẹn bọ́mọ̀ mi ó ṣe gòkè bápá olójú bó sí ní kọ́mọ̀ mi òun náà lẹ́lòmí bá káàkiri fásitì ọmọ gbé wọlé aláwo ọmọ gbé lòmí wọlé onífá ọ̀yà lòmí ọmọ gbé ọmọ sọ di ẹ́ ọmọ sọ lòmí di sáńpẹ̀ lájẹ́ láwùjọ wa ó sọ di aláburú olókùnjẹ́ tó yẹ kó ti papọ̀ márùn-ún ẹ̀mí òkùnkùn nítorí pé kí ni gbogbo òun wá jẹ òun wá gbé àfọmọ́ tó látara bẹ́ẹ̀ a rí pé ọmọ àdánwò ni ní máa jẹ́ àdánwò fún yàn ẹ rí ọmọ pátápátá àti tó jẹ́ àdánwò ni àti tó jẹ́ ọ̀tọ̀ ni ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá tó ń pè wọ́n ní ẹ̀bùn fún wa ọmọ tẹ́ rí ẹ̀bùn náà ló ẹni tí ò bá rí ọmọ bí kò lẹ́sùn tó lè fi tí a mọ̀ ẹni tó bá wù yàn lèyàn máa fún lẹ́bùn ẹni tó yóò fún lẹ́bùn ò lè gbéyàn lọ lẹ́jọ́ ó lè ápá àwọn ẹlẹ́bùn kò wá gbèmí lẹ́bùn ó lè gbéyàn lọ lẹ́jọ́ rí ibi tí wọ́n máa gbé péyàn lẹ́jọ́ lé lórí òun náà ni ẹ̀tọ́ yàn ká ẹ̀tọ́ mi lélẹ́ ìkòtí fún mi ọlọ́ọ̀bà àlejòlá ó sì fún kálukú lẹ́tọ̀ rẹ̀ inna Allaha qad ja'ala li kulli dhi haqqin gbogbo ẹni tó lẹ́tọ̀ pátápátá ọlọ́ọ̀bà àlejòlá ti fún lẹ́tọ̀ rẹ̀ kò sí sábòsílẹ̀ nǹkan اللهم بارك لنا صفوان القرآن قل لله ما في السماوات والأرض يخلق ما يشاء ويخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور اللهم بارك لنا إلى الموت olóhun ló ní kápá gbogbo tí ń bẹ ń sọ́nà pátápátá òun ló ní kápá gbogbo tí ń bẹ ń lẹ́lẹ̀ pátápátá bóun tí wá ní kápá rẹ̀ yìí ìyàfúlùkù máa yẹ ṣáà ní tó bá wù lòun máa dá lẹ́dà tó bá wù adẹ́dá ní a máa fẹsẹ̀ méjì rìn tó bá wù adẹ́dá ní a máa dọwọ́dé lẹ́rìn tó bá wù adẹ́dá ní a máa wọ́ rìn tó bá wù adẹ́dá ní àwọn adoríkodò ní yóò fi máa rìn òsí tí ò lè ní òun a máa fún lẹ́gbùn ọmọ ọkùnrin sí ẹgbùn ọmọbìnrin ẹni bá wọ́lọ́ ọba adékọ́lá yóò máa fún lẹ́gbùn ọmọbìnrin ìtumọ̀ ilé yìí pé òun sá máa bí obìnrin lọ ní ẹ́ abúlùbánà gbogbo ọmọ tẹ́ máa rí yóò máa bí obìnrin obìnrin obìnrin obìnrin kò ní sọ́kùn nínú ọmọ rẹ̀ ọlọ́ọ̀bá adékọ́lá máa ti bẹ́ẹ̀ kẹwàá lọ fi mọ̀ yí pé pé ọmọ bí obìnrin kó mọ bí obìnrin kó mọ bí obìnrin kẹ́ ẹ̀ mọ̀ tó fẹ́ sáàrùn kèé sì sàdáwò

ẹ́ so ẹnìkan obìnrin kan ńgbà tọ́kọ rẹ̀ ó torí pé bí obìnrin obìnrin obìnrin obìnrin níbí ó wà lọ́lẹ̀ ẹ̀sìn so ó wà lọ́lẹ̀ owó obìnrin wá kọ́ lónìí ìpè kí ló ṣe ọkùnrin yìí ẹ́ máa lè ábì láyà àti ìlà ìṣe ń bí mílọ̀ ló bẹ́ẹ̀ ìgbé ọkùnrin ẹ̀sùn bá rí ó ní wà láhàánú kàlẹ́bù sí lè sáré ìnà ó ní bàbá ti wà ní ìsìn ọ̀dà gẹ́gẹ́ bí irúgbìn ní fẹ́ni tó bá gbìn wá ní tó bá gbìn sínú ọkùnrin àtọ̀ tó bá jáde sára rẹ̀ ẹ́ obìnrin ó ní sẹ́ńtẹ́sì láti ní méjèèjì lára ní ẹni tóbìnrin bá rí àtọ̀ tó bá wá jáde lára tiẹ̀ ẹ́ wáyé pé abo òun náà ló fatalize òun náà ni ó bì tọ́ ẹ bá kọ́ ni tó ajé pé kò sílẹ̀ ìpínyẹ̀ lọ́wọ́ lọ́wọ́ obìnrin àwọn ọmọ wa pé a ah, obìnrin obìnrin obìnrin ní bí ẹlòmíì bí tó bá pẹ́ ẹlòmíì ní o irú àwọn kan jà rí àwọn bẹ́ẹ̀ bí síbá ẹ̀yìn wọ̀nyí dára bó ṣe ọ̀ áàdùn ohun já ẹ̀ wọ̀hú àkàrí tọ́lọ̀ bá lẹ́kẹ́ ọlárùn ìfún wa pé tán bá fún ẹlòmíì ní rò pé ìyàwó rẹ̀ bí obìnrin ojú rẹ̀ ó sì yí padà ẹ sì rí ìbànújẹ́ lójú rẹ̀ ẹ̀rì ìkanra lára rẹ̀ ya obìnrin ló tún bí ọ̀rẹ́ lóbi ẹ̀mọ́ ìrẹ̀bí sọ síbítù gan obìnrin ló tún kí ló bí ẹ̀mù obìnrin ló tún bí a kò sígbà tá àpàdà wá ní ti dáfẹ́ ṣe ìtẹ́lẹ̀ náà yàní kò sígbà tí mi ọlọ́ọ̀bá àríkọlá ti bẹ́ẹ̀ fún àwọn ànábì ẹ̀ ànábì ṣọ́hárì alayhi salam huwa abul banat obìnrin gbogbo asánsán obìnrin gbogbo ọmọ tí bí ọbọkùnrin ó sì ṣe bẹ́ẹ̀ ẹ́ olùwà yahabu liman yasha òdòkó tó bá wù ú a sì máa ṣe kíni a sì máa fẹ́ lómi lọ́kùnrin asánsán ọkùnrin èyí ọkùnrin lè máa dónú ọkùnrin ọkùnrin ọkùnrin àwọn obìnrin máa bàjẹ́ pé àárín ah, ah, ọmọ táwọn fi yára nìsílẹ̀ sí

tó jẹ́ pé ànábì Ibrahim alayhi salam ẹ̀ tánà abẹ́lìbàrí gbogbo ọmọ tó ń bí pátápátá àsánsọ ọkùnrin ni kò tó bẹ̀rẹ̀ kan nínú àwọn ọmọ ànábì Ibrahim alayhi salam tí lè wá jẹ́ láì dìbò ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ọlọ́ọ̀bà àlejọ́lá ní áwùjọ wíjìhún zọkọ̀ọ́nán wà ìnáàdà tó bá tún wọ́n gbà míì òun apá méjèèjì papọ̀ pẹ̀lú méjì a máa mix ẹ̀fẹ́ lómi yóò máa bí ọkùnrin yóò máa bí obìnrin gbogbo ẹ̀ ló wà ní ọmọ rẹ̀ yóò lọ ọkùnrin yóò lóbìnrin ọlọ́run bá rí pẹ̀lú àwọn ọmọ ìṣègbè ó tún wá ń sàpẹrẹ lẹ́yìn náà fún wa látara tani látara níbi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí pé anabi sallallahu alayhi wa sallam abul banina òun wá sí ẹnu mi lágàn kò ní gbọ́pá kò ní gbọ́pó bó ṣe wáyé náà ni ó ṣe lọ bí àgbà Yorùbá ni ó ṣe bí ẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe lọ kò ní bímọ eléyìí náà tó wá dípò yẹn kò níwájú Ọlọ́run kò ní kéèyàn mọ́ jẹ́ yẹn rí téèyàn bá ti rìn rìn dáadáa ẹ̀rì pọ́lọ̀ bàrí kẹ látún sàkójú ilé ìnà fún wa látara dání látara níbi Yahya ẹ́n látara níbi Isa alayhi salam ẹ̀rì pọ́lọ̀ àwọn ẹ̀rì tàdá pẹ̀lú ìwò fíma wọn lọ́mọ mo látara di eléyìí kálọ̀ lè mọ̀ ní pé ọmọ bíbí ẹ̀bùn ọlọ́wọ́n bá àlejò ọlá mi tọ́lọ́wọ́n bá àlejò ọlá bá wà gbìyàn lẹ́bùn ẹ̀ẹ́n bàbá tó bí wa ìyá tó bí wa tó máa bùn wa lẹ́bùn bó láti tọ́jú wọn tó pé àdínì ah, ẹ̀ẹ́n bàbá mi ló bùn mi ìsìlẹ̀ ìmọ̀ tọ́jú rẹ̀ ààbùn ah, mi àláìláì ah, lébọn bàbá mi ló bùn mi tẹ̀fà àmọ́ sí kí ni àmọ́ kàlámọ̀ nǹkan báwọn bó wá ní ẹ̀bùn tó ìpín ọba tó dá wa wa tó ikú lọ́mọ ọlọ́ọ̀bá àríkẹ́ láwá parí ayà ẹ̀ inna rabbaka alimun qadir ó ní ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá alim ọba tó ní nímà ní ó mọ̀ nípa gbogbo nǹkan qadir ọba tó lágbára ní àwọn olùmọ̀ nípa tẹ̀síl wọ́n ní alim ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ló nímọ̀ nípa onígbogbo kálukú wa ẹni tó fún lọ́kùnrin lásán ó mọ̀ tó fún kórí fún lọ́kùnrin qadir ó sì lágbára kó fún lóbìnrin àwọn ọmọ ọmọkùnrin kọ̀dí ó sì lágbára kó fún lóbìnrin àmọ́ kò fún rí alimun kọ̀dí ọba tó ní nímọ̀ nípa tí ń fún lọ́kùnrin tí ń fún lóbìnrin ó rẹ̀ ó lágbára kó jẹ́ kó lè lásán ní fún kó mọ̀ fún lọ́kùnrin ó lágbára kó jẹ́ fún kó mú wọ́n fún bẹ́ẹ̀ tó bá fún ọlọ́mọ bẹ́ẹ̀ mọ̀ ní ó kágbá kó bá tó bá jẹ́ ògùn àlùkìyàmá ọlọ́ọ̀bá ní tọ́lá fi yọ́ nínú àgbákòjú àlùkìyàmá ni ẹ̀yìn tẹ́ mọ́ wàá lọ́sọ̀ láyé kó má ní zina láyé tó bá jẹ́ ògùn àlùkìyàmá kó wá jẹ́ náà sẹ́yìn òdá dùkó wá lọ́sọ̀ kó dáná ọ̀sọ̀ láyé lọ tó bá jẹ́ ògùn àlùkìyàmá kó wá lọ kó sínú yà tó látara àdé lẹ́yìn ká lọ lè má ike gbogbo ìtọ́lọ́ọ̀bá àlùkìyàmá bá ṣe fẹ́nìkọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ táwọn pé ọlọ́ọ̀bá àlùkìyàmá ó ní hikima ó ní ọgbọ́n tí ń bẹ lábẹ́ tí kò jẹ́ kó ṣe kíni tó jẹ́ kó ṣe kó ṣe ṣe fún àyè ká máa máa kára àti ká máa máa bínú àti ká máa máa rìnrìn kóyìn àti ká máa sọ̀rọ̀ kọ́rọ̀ àti ká máa bí àwọn gbèsè burúkú látara pé èmi náà sáfẹ́ lọ́mọ láyé ni gbogbo àwọn nǹkan báyìí nǹkan tó lòdì sí ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkẹ́ọlá ni tó ti lè mú ìyàrí ìbínú rẹ̀ náà tó bá tọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá ti wá sí ọmọ ní ẹ̀kùn fún àyí bó láti wá sọ

الله بارك لني يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجار الله بارك لني أسوأ ميارعي قوا أنفسكم أسوأ ميارعي وأهليكم أسوأ وارا لي أو نارا لي أو نارا لي أو نارا أتعمل تيكاتي وأهليكم أسوأ وارا لي أسوأ يوين ọlọ́run bá àríkẹ́ ọlá kí ló ní a sọ́ra wa fún bẹ́ẹ̀ ó ní náàrọ̀ wà fún lùhànà tó wọ́n ti jà rọ ẹ̀sọ́ ẹ̀mí ara yín ẹ̀sọ́ àwọn ọmọ yín ẹ̀sọ́ wọn kò níbi ìyá ọlọ́run bá àríkẹ́ ọlá ẹ̀sọ́ wọn kò níbi iná kan tó jẹ́ pé wà fún lùhànà tó wọ́n èèyàn láàbí kó náà wọ̀lẹ̀ sí jáàrọ̀ àtàwọn òkúta ńláńláńlá wọn láàbí dáná ẹ̀wọ̀n ọlọ́run bá àlejò láti káṣí kí ni ká sọ̀ra ẹ̀rì pé ayé àyè nìsín ó ń pa wá láṣẹ ni àṣẹkí ló ń pa wá ipe ó di túláàsì ní gbogbo bímọ bímọ wọ́n tó bá ti bímọ túláàsì ní fún ọkọ̀ sọ kí ni ó sọ́rọ̀ ẹ̀ kó ìsọ́ fámìlì rẹ̀ sọ àwọn ọmọ rẹ̀ sọ àwọn ìyàwó rẹ̀ kó o níbi kí ni kó o níbi ọlọ́run bá àlejò ọlá wà á sọ̀nà tá a gbà sọ ọmọ wa ju ká mọ ọ̀nà wo láàrín tọ́mọ níbàámu pẹ̀lú àlùkò ju ká mọ ọ̀nà wo lágbà tọ́ ọmọ tá a bá bí nípa pẹ̀lú àwọn anábì sallallahu alaihi wasallam lọ ọ̀nà eréṣiríṣi làwọn èèyàn gbà tọ́ ọmọ lónìí àwọn èèbó gbọ́nà tí wọ́n kalẹ̀ pé ọ̀nà ìtọ́mọ ní lọ́dọ̀ àwọn èèbó ẹlòmíì sì ń tọ ìlànà òun náà ní fi ń tọ́ máa tiẹ̀ ẹlòmíì ọ̀nà tàwọn Yahudi òun ní fi ń tọ́ máa tiẹ̀ ẹlòmíì ọ̀nà tàwọn Nasara ní fi ń tọ́ máa tiẹ̀ ọ̀nà ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ọ̀nà bí ìlú rẹ̀ bá ti ẹlòmí society ni ó bá tọ́ ma rẹ̀ àdúgbò ni ó bá tọ́ ma rẹ̀ tí wọ́n bá ń ṣe ládùúgbò ní ọlọ́mọ olómọ bá rántí ẹ̀yìn tó wáyé pé táwọn ọmọ mi ń sa ẹ̀rọ ládùúgbò tó wà bẹ́ẹ̀ gbóni ìgbó náà lọ́mọ rẹ̀ ó máa mú ládùúgbò bóyá ọtí ni wọ́n fi ń sa ẹ̀yọ́ ní ọtí lọ́mọ rẹ̀ ó máa mú gbogbo ọtọ́ bá ń ṣe láti ọ̀dọ́ nígbà òun náà ni ó máa ń sikini òun náà lọ́mọ rẹ̀ ó máa bá wọn sí so àmọ́ ó wáyé káwàtà bá jẹ́ mú mi ẹ̀ káwọn sì wádìí pé bóòlù ànábì ṣe ní atọ́mọ bóòlù ànábì ṣe ní atọ́mọ wa tí ọmọ yẹn òbí máa jẹ́ ọ̀sọ́ fún wa láyé bí tó bá ti jẹ́ òbí jẹ́ kéyàmù tí ó tún fi jẹ́ sábà fún wa tábí wà jẹ́ náà tó bá jẹ́ kéyàmù so ọlọ́run bá rí jọlá ó pàkíyèsí wa sábà tún wọ wọnú alukur'an a rí pé nínú sóràtù tọ́ha àyà 123 ọlọ́run bá ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́lá ni wà amúr ahìlẹ̀kà sí sọ̀lá ti wọ́n sọ̀bí àlẹ́hà ó ní máa pa àwọn fámìlì rẹ̀ láṣẹ máa pa wọ́n láṣẹ ẹ̀rùn kíkí máa pa wọ́n láṣẹ ẹ̀rùn kíkí bàbá ó gbọ́dọ̀ ṣàmójútó irun bó lọ́mọ owó ti máa kírun ó gbọ́dọ̀ ṣàmójútó irun kíkí ìyàwó òun ó gbọ́dọ̀ ṣàmójútó irun kíkí gbogbo àwọn tó bá wà lábẹ́ rẹ̀ èyí ti kóúnjẹ lásán wọ́n kà máa fún wa lóúnjẹ ọgbọ̀ oúnjẹ oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán sí ẹran ẹranko òun lè yóò máa gbóúnjẹ síwájú tó ní bèrè kó kírun àbí òkírun

ẹ̀rọ bí ọkà tó bá lérí sí olùgbà tó bá dé lálẹ́ kó tó kírun mẹ́rin tó kù yóò jẹ gbogbo ẹ̀bá pọ̀ ní yóò wá ní àkípọ̀ ní ìjọ ọlọ́run lójú ẹwà sàkátà ẹwà ìdíkiri lẹ́nu gbogbo àwọn nǹkan báyìí agbọ́dọ̀ sí kíni agbọ́dọ̀ sàmójútó rẹ̀ lórí àwọn ọmọ wa káṣẹ́ ìgbìyànjú rẹ̀ tabatulawo náà kò ẹnu àríṣà náà ti sọ̀rọ̀ wà àrẹ ìwọ̀sàlá a rí pé ànábì náà ó jẹ́ kóyé wa pé àwa bímọ bímọ àti gbogbo ẹnì wa gbogbo wa la níwọ̀ lọ́rùn táà sì gbọ́dọ̀ sàmójútó họ ìwọ̀ yẹn kí ọba tó dáwọ́ ó sì bí wá nípa ìwọ̀ yìí tó bá jọ bóyá ṣe àmì kọ́dà ànábì bí wá wé adarajẹ ẹni tí ń darajẹ ẹjá bè lọ wa táwọn bá gba fúlàní àwọn ará màálù jọ fún bí màálù ọgọ́rùn-ún a ní kó máa ṣe kíni máa dà wọ́n lọ máa dà wọ́n bọ̀ ẹni pé léòrèkóòrè nígbàtígbà àwọn ọlọ́rẹ̀ ìwò wọn wọ́n á

òun náà ni adarajẹ̀ adarajẹ̀ ní fúlàní tí ń darajẹ̀ alábìnrin gbogbo ń ṣe nínú wọ̀kúnlùkún mẹ́sùlùm àrọ̀ ìyàtì gbogbo pátápátá láwàá bèèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn tá a kó sábẹ̀rẹ̀ kan máa dáadé ẹ̀kọ́ tí gbogbo apapọ̀ pé gbogbo apapátá la darajẹ̀ <clears throat> ọlọ́ọ̀bà àlejò látọ́ wá mú alẹ́ ẹ̀kọ́ kan ẹ̀rùmí lè wọ́n anábi ní wàrọ́jùlú anábi ní al'imamu ra'in wa mas'ulun àbọ̀ ayyati ẹni tó jẹ́ imamu ẹni tó jẹ́ adarí ìlú ẹni tí wọ́n pè ní imam al'imam al'akbar òun náà lẹ́ni tó jẹ́ olórí ìlú tí ń darí gbogbo òlú ìdíkẹ́ tí ń kírùn fún yàrá náà pè ní imam tó bí wá dé rí àwọn ìmáàmù náà tó

ọmọ náà gbólé rẹ̀ gan ó jẹ́ tí wọ́n béèrè pé ọmọ tàrí lè rí tí ti jẹmọ́ta jílé wọn lórí ọlọ́run sì bí nípa àwọn tó wà lábẹ́ rẹ̀ káwà tó sọ pé wọ́n tó wá ń já tó ń jẹ́ tó ń jíjà jùlọ fẹ́ jẹ gómìnà ṣé gómìnà ń dèmì ọ̀rá ìmọ̀ sí wà yìí ẹ́ ní ìjọba sọ fún gómìnà ní ti gbé nìkan bẹ ní jẹ́ ságbólé alásakọ́ mọ̀ bẹ̀ kò mọ̀ bẹ̀ ọlọ́run bá lékẹ́ ló sì bí kí ní ṣẹlẹ̀ ní alásà ọlọ́run bá èyí ó sì wá mọ́ mọ́mọ́ èyí máa wà lábára lọ́rùn náà lẹ́nì kan lọ́pàá nẹ́bí sọ̀lá àrẹ sọ́lá jọ́ka bí ilé ànẹ́bí ẹ́ kèmí náà jẹ́ jẹ́kẹ́ mi náà lọ máa kan ẹ́ kí náà nẹ́bí sọ̀lá àrẹ sọ́lá sọ ànẹ́bí ni ẹmọ́ máa béèrè nípa pé ẹbí mi jẹ́ ẹbí mi jẹ́ ẹ́ ànẹ́bí ni ìnáha amánà ẹbí mi jẹ́ lérí kí n jẹ́ lérí tó máa fi ọ́ jẹ́ lérí amánà ni ó ó ti di tó bá jẹ́ ọ̀gbẹ́dà kí á mọ̀ yóò wá di àbámọ̀ pọ̀ ó kábàámọ̀ á ìbá ti jòkó lè rí jẹ́jẹ́ o ẹ̀ tí wọ́n máa darí ẹ̀ jẹ́jẹ́ ẹ̀ kó jòkó lè rẹ jẹ́jẹ́ ó ti pé ẹ̀ǹgẹ́ ọmọ tó kíni ní bá ti ń fẹ̀ sí làdáwò rẹ̀ fẹ̀ ẹ̀ à lèmi ti kọjá kánsẹ́lọ̀ ẹ̀rẹ̀ tó ti kánsẹ́lọ̀ báyìí chairman lókù àdáwò rẹ̀ fẹ̀ sí àmì ti kọjá chairman ẹ̀ kí wọ́n tó máa jẹ tó ti ju chairman lọ ẹ̀ ìlú tó jẹ kọmíṣánná àdáwò rẹ̀ tó fẹ̀ sí

ẹ̀yẹn náà lóró wọn lé lérí lónìí dàgbà lé lórí irú ẹni báwọn tó bá jọ ìgbìyànjú sí àmọ́ yóò jọ kọ́lá tí wọ́n mọ̀ náà bá jìyà gbogbo tó ṣe láì dá ẹ̀yẹn ìwọ náà ìyá rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ò sàdédé sẹ́ ìwọ tó jóbi rẹ̀ ó jìyà rẹ̀ ìyá pé kí ni ìyá pé ojúṣe rẹ̀ ó <clears throat> ti ọkọ̀ wọ́n tẹ̀sẹ̀ mójúṣe rẹ̀ ó sojúṣe rẹ̀ lórí ọmọ rẹ̀ alábìjẹ́ kó yé wa ó ní wọ́n tó jọ́kùnrin rọ ìfi ahàlìhí tó bá jẹ́ òkèdè àlùkìyàmà ọlọ́ọ̀bà àlekẹ́ ló bì ọ́ nípa ọmọ tó kó sábẹ́ rẹ̀ nípa ìyàwó rẹ̀ ẹlòmí òbí ìyàwó rẹ̀ lẹ́yọ́ ẹnìkàlùkù ló ní láìpẹ́ tó lè lò náà mi lè máa mú túláàsì náà kí lọ́wọ́ alábẹ̀ẹ́ sí ó lè máa mú túláàsì bẹ́ẹ̀ ni ẹlòmí àbòsí ní ṣe bá tó bá jẹ́ pé ẹ̀tọ́ rẹ̀ ní <clears throat> ẹ̀tọ́ ti ẹ̀yọ́ lè mú ìyàwó rẹ̀ túláàsì ìyàwó rẹ̀ bá fọrùn ni àwọn tó wá kẹ̀ẹ̀sì ọlọ́run tí ìyàwó tí ó ti fi ẹkó sí ní ẹjọ́ ni a ah, èlé mú túláàsì o ọkàlùkù <clears throat> ló ní freedom ọkàlùkù ló ní láìsí ẹ̀ tó kálọ̀ lè máa ibi àwọn tá a jẹ́ ọkùnrin ẹ̀ sáàmù pé túláàsì ọlọ́run bá lè gbọ́ ló fi wá nípa àwọn fámìlì wa ọkùnrin ló tún máa máa yọ ibi àmì òkú sí níbi nǹkan kan ọlọ́run bá lè anábì sallallahu alaihi wasallam ó ní wàlìmárì àtú rọ́wà ìyá anábì ní obìnrin tẹ́ tó ríun náà adára jẹ̀ lòun náà fi bẹ́ẹ̀kì záwùjì ha nílé ọkọ rẹ̀

bóòlẹ̀ ṣe ìgbésí ayé ọmọ tó fi wárí kọmọ ní báyìí ẹ̀yìn ọ̀pọ̀ ọmọ tó rí lábàràbà láwùjọ lónìí ọ̀pọ̀ ọmọ tó yà fi àláwùjọ lónìí ẹ̀yìn ọlọ́ọ̀bà àríkẹ́ ló bí àwọn òbí rẹ̀ méjèèjì yóò bí ìyá rẹ̀ yóò bí bàbá rẹ̀ nígbà tá a bá bá ọ̀rọ̀ kalẹ̀ lórí ọ̀nà tá à ń gbà rí ọmọ ó kálukú wa náà ó máa rí bí tá a ti ṣe àṣe ètò ní tó ti kù díẹ̀ káàtó fún wa tó fi wá di pé àwọn arìnrìn gbogbo ẹ̀ wá ń rí bí sẹ́ni láwùjọ gbogbo wa di pé kò wá sí kíni kò wá sí kọkàbalẹ̀ má láwùjọ anábì sallallahu alaihi wasallam kọ́lá anábì ní wàlàkáàdì mọ̀rọ̀ inú fi máa lè sẹ́yìdì ní ẹni tó jẹ́ bọ̀yí ẹni tó jẹ́ ẹgbù wọ́n ma wò pé ah, ọmọ sẹ́lẹ̀ mi <clears throat> wọ́n ma wò pé èmi òjọ́ ga anábì kọ́lá wọ́n tó jẹ́ ọmọ sẹ́ gan rọ́ inú fi máa lè sẹ́yìdì ní ìwọ gan jẹ́ adára jẹ níbi dúkìá ẹni tó jẹ́ olówó rẹ̀ Ah, ó sáàdì kó máa darí nǹkan kan nínú dúkìá ó ní kó máa mójútó nǹkan kan nítorí kó máa mójútó yìí òun náà ti gbé kíni wọ́n náà ti di adarajẹ lórí ẹ̀ ọlọ́ọ̀bá àlejò ló ti kì ọ́ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí báwo ló ṣe ṣe báwo ló ṣe mójútó báwo ló ṣe ṣe tó ṣe kókù díẹ̀ káàtó ni àbóṣe mú ti ẹ kó ṣe gbogbo ẹ̀ náà lọ́wọ́ àlejò ló béèrè lọ́wọ́ wọn náà tó bá ti jẹ́ ọ̀gbẹ́jà kìyàmá anábì sallallahu alayhi wa sallam ó ní fa kullukum ra'in wà mẹ́sùkúlù àwọn ìyàtìyí ó tún wá parí ẹ̀ pẹ̀lú tó fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ní tó fi wáyé ilé ìsìnkú gbogbo ní pátápátá adáranjẹ̀ ní wà mẹ́sùkúlù àwọn ìyàtìyí ọkùn yìí náà láti béèrè lọ́wọ́ rẹ̀ nípa ní tí aríkómà ìdájẹ̀ tó wá jẹ́ òkúta ìsìn àmì náà tábà tí wá mọ ogun eléyìí ipe ìwọ̀ ńláńlá ní bẹ́lọ́mù wa nípa àti bàbá bímà bóòlá ti kọ́ wọn ìwọ̀ ńláńlá ní lọ́rùn wa

ala tarbiyatil walad àwọn nǹkan kan bẹ tí máa rẹ̀yàn lọ́wọ́ lórí bó láti tọ́mà ẹjọ́ bá fẹ́ tọ́mà àwọn nǹkan kan bẹ àwọn tíìpì kan bẹ tó jẹ́ pé tá a bá mójútó àwọn nǹkan wọ̀nyí yóò ṣe ìrànlọ́wọ́ fún wa lórí pé bó láti tọ́mà wa sáàfì ìrúlà tó bá jẹ́ òfin ìdàrẹ̀ kìyàmà yóò fi ní sí ìbálẹ́jọ́ lórí wa lórí pé bó ló ti yanjú àlámà rí ọmọ ìtọ́wájú òfin ìdàrẹ̀ kìyàmà alákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan òun náà ni ìsìláàfù náà àwa gangan fúnra wa gbọ́dọ̀ kọ́kọ́ tọ́ra wa síná ìsìláàfù náà wọ́n tó fẹ́ tọ́mọ wọ́n tó fẹ́ tọ́mọ wọ́n náà gbọ́dọ̀ sí kíni wọ́n náà kọ́kọ́ gbọ́dọ̀ tọ́ná wọ́n tó wọ́ tó wá ló fẹ́ tọ́ nǹkan ó máa ni làwọn onímọ̀ fi máa sọ pé kàmá yẹ̀kúnù lìmọ̀rọ̀bí yẹ̀kúnù lìmọ̀rọ̀bà bí ẹni tó wo ní bá ṣe rí òun náà lẹni ta wo ṣe máa rí <coughs> ẹni tó tọ́ ma bó bá ṣe rí òun náà ni ọmọ tó tọ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí tó látara di eléyìí àwọn alágbọ́dọ̀ kọ́kọ́ ṣàtúnṣe ara wa náà láwàtà jóbi káwọ̀rọ̀ túnra wa sí náà ẹ̀rí gbogbo àtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá ń pè wá nínú alukur'an kí ló fi bẹ̀rẹ̀ fún wa orí ayọ́ alẹ́bínà àmànú kú àǹfúsakún wa àhàlìkún ẹ̀mí wa ara wa ló kọ́kọ́ ní ká ẹ kọ́kọ́ sọ́ra yín kò níbi ìyá náná wọ ààrẹ ìkún ẹ wá sọ̀rọ̀ ara rẹ̀ òun náà ló fà tó jẹ́ pé gbogbo òbí láyé yìí òbí tí máa ń wà kíwà tí máa ń rìn kúrin tí wọ́n ń ràkà pé ọmọ òun máa ṣe kọmọ máa ṣe dáadáa ń sára rẹ̀ ní yọ ọ̀ràn lọ́rùn ara wa ni

torípé a máa ṣẹlẹ̀ ńgbà míì náà tẹ́lẹ̀ bí máa wò pé ẹ̀rí ó ti pé ẹ̀rí gíní bu àlá rẹ̀ ní iná lọ́mọ ẹ̀rí bá kan ẹ̀sìn bá wọn sì tó bá jẹ́ pé kò sí ipe òun ló sàṣe tó ń bẹ̀ kò sí láì fi lórí rẹ̀ tó bá ti gbìyànjú gbogbo agbára rẹ̀ tọ́lọ̀ wá ní tọ́mọ yánu à ní bíbú àmọ́ wọ́n tó ṣe gbogbo ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fọ máa lẹ̀ tó kó máa rìnbó ṣe wù kó máa lọ tó bá wù tọ́mọ bá lẹ́yìn àkúyà wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ o ó ṣèṣirò lérí eléyìí inú awon ti maara ni rani lọ́wọ́ naa ni pe káwà dandan kọ́ k'aje ààrẹ kátún àwa aki kájẹ́ kẹ́sìn wa wa àdìsọ́kàn wa kájẹ́ kó lálàáfíà wọ́n bàbá tó jẹ́ ipa nǹkan ipa pọ̀ mọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà lọ́mọ gbọ́n ọmọ

bó bá mọ̀ fó rí nínú bàjẹ́ ó wà jáde kó nínú ẹ̀ nítorí pé ìtọ́mọ ọ̀nà tọ́mọ mọ́ ń gbà kẹ́kọ̀ọ́ jù láyé yìí òun náà ní kí ni àtàálùmú lílùkúdùwà kọ́mọ ó kẹ́kọ̀ọ́ pẹ̀lú pé kí ni pẹ̀lú kó máa rí bó ti ń ṣe ẹwà ọmọ wa máwà lámọ́ tó ọmọ pé rùkú tọ́bádé mọ́sálásí ebó rí bá ṣe rùkú náà ó rí bá rùkú ọ̀nà rùkú ó gbọ́tọ̀ sí aláwọ̀ agbá ọ̀nà sí aláwọ̀ agbá kì í sì kò sẹ́nìkan ti sọ pé wílẹ̀ ìsìnṣe

ọmọ náà ní ti tóbi kan tó lóòdí ma ní wèlé pé àwà lọ kíní kan papọ̀ àwà sí kíní kan àwà gún ọmọ náà ti ma ní wèlé lè gbà tó jẹ́ pé tó bá lọ́dọ̀ bàbá rẹ̀ òun náà ni pé àkáǹtì ogun náà ni wọ́n náà nílé lẹ́nìtìrìtì ọmọ náà ma mú so látara délé àwọn agbẹ́lá gbọ́dọ̀ kọ́kọ́ má fáfínú sẹ́yìn ń láyé ọ̀tí ẹni tí ò ní nǹkan ò lè fún yàn àbí tó bá táyà lókù àbí tó bá jí nǹkan ò ní nǹkan lókù fáfínú sẹ́yìn láyé ọ̀tí ẹni tí ò ní nǹkan ò lè fún yàn wọ́n tó ní ẹ̀kọ́ lára bó ló ti wá kọ́ ọmọ wọ́n tó já bó ló ti tún ọmọ rẹ̀ sí àti pé olùkọ́kọ́ gbọ́dọ̀ túnra rẹ̀ sí náà àkọ́kọ́ gbèsè ni tàbá fẹ́ tọ́mọ ẹni pé sẹ́ńlá ńlá ni wọ́n ló kọ́kọ́ túnra rẹ̀ sí náà kìí bó wà yáyà kúyà kalẹ̀ ó wà ní ẹbá mọ́mọ̀ mi lọ́wọ́ àwọn alùsùnà náà báwọn tọ́jú kama báwọn rèé wọ́n kọ́ bóòrù lẹ́sì méjì ayé jẹ́ tó ajé òbí rẹ̀ kìyàmà wọ́n náà ló kọ́ gbìyànjú láti kọ́kọ́ ṣàtúnṣe ara rẹ̀ náà tó bá wá ṣàtúnṣe ara

gbogbo àwọn nǹkan báyìí a kọ́kọ́ gbìyànjú láti jẹ́ kíni láti kọ́kọ́ tọ́ra wa láti kọ́kọ́ túnra wa ṣe àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí bá ń bẹ lára ti wa náà ká kọ́kọ́ tún ṣe náà ìgbà òun la kọ́kọ́ rẹ́dí ah, láti wá rẹ́dí pé abẹ́sẹ̀ kíni afẹ́tọ́mà tàbáwá kò mẹ́ inú tí ma rẹ̀ lọ́wọ́ láti tọ́mà òun náà ni ẹ̀kìyàrù ohun kásẹ̀ta ìyàbọ̀ mata fẹ́ bí choice wà lọ́wọ́ wa àwọn tàbá fẹ́ bímọ àbíta tẹ̀fẹ́ gbéyàwó a lè túnzì irú ìyáta fẹ́ kó bí ọmọ wa anábì sallallahu alaihi wasallam anábì wá tọ́ka wa ìgbébò lè yẹn sí sẹ́sà obìnrin ẹlòmí ọmọ agbolé ńlá ní ọmọ wákàkiri ẹlòmí ọmọ chairman local government ní ọmọ wákàkiri ẹlòmí ọmọlé olóyè kan ní ọmọ wákàkiri abájẹ́ ẹ̀fẹ́ wọn lé olóyè ẹ́ bẹ́ẹ̀ ọmọ tèmínà lè jọba lọ́jọ́ wájú àdáwò tó bẹ́ẹ̀ lómi káàkiri nù ọjọ́ ẹ̀fẹ́ wọn lè lágbájá ẹwà náà lè rí jẹ́ mẹ́wà wájẹ́ mẹ́wọ́n ti ẹ̀bí tí wọ́n náà wá <clears throat> ìdí bẹ́lù mi káàkiri anábì sallallahu alaihi wasallam inú tánàbì kọ́ wa anábì ní tazawwajul waludal wadud anábì ní tẹ́bá fẹ́fẹ́ yàwó anábì ní ẹfẹ́ obìnrin tọ́mọ ń bẹ láàrẹ̀ alwaluda alwaluda alwalud ẹfẹ́ obìnrin tí ó lọ́mọlá ẹ má èyàn a máa mọ̀ ń gbà mí pé sọ́bìnrin tó lọ́mọlá èyàn máa mọ̀ látara àwọn tí wọ́n jẹ́ fámì ìyá rẹ̀ nínú àwọn nǹkan tí ẹ máa fi mọ̀nù àfẹ́wò gba àwọn tí wọ́n jágbó ìyá rẹ̀ bí òun gan fún ààrẹ níti báyá méjì náà ni bàbá rẹ̀ bí àwọn tó jẹ́ fámì ìyá rẹ̀ lò tẹ̀ sí rárá èyàn máa mọ̀rú àwọn kan látara bẹ́ẹ̀ èyàn sì máa mọ̀ míì náà látara ọ̀rọ̀ ẹnu obìnrin ní <coughs> obìnrin ọmọ sọ pé tí wọ́n pẹ́ tó rí ìsọ lẹ́nu ní òtí ẹni ìjọba arába káàdé abẹ́ ọ̀ká òtítọ́ ó ti mọ̀ tó lórí ìyàn fífẹ́ alábìyàn fẹ́ obìnrin tó lọ mọ̀lá tí ó bímọ dáadáa alùwàdúùdà obìnrin tẹ fẹ́ràn ẹni kóbìnrin tẹ fẹ́ràn lè máa fẹ́ ìwọ́n náà ló fà tó jẹ́ pé àwọn àtìṣe díẹ̀ díẹ̀ ìbẹ̀ lára mọ́ sí máa ṣe ń jọ ní wọ́n ní ìyàwó tààrà àìfúnra àyàn ẹ̀sìn báwọn nìyí àìṣe ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀rí àìsílámù àníbi sallallahu alaihi wasallam ń fẹ́ ká ṣe kí ni àníbi jẹ́ ká fẹ́ ẹni tá a fẹ́ràn ni ìmọ̀ ń ṣẹlẹ̀ ńgbà bí o ṣe fún bàtà bá gbé fún sáwọ́ yóò wá dìbẹ́lọ́pù ìfẹ́ òun yóò wá fẹ́ràn rẹ̀ ìdí bẹ́ẹ̀ ńgbà mí tó yẹ pé yóò mọ ìlú lúlù òní tó yíwọ́ fún mi rẹ̀ mo sọ fún bàbá rẹ̀ pé wáyàwó ni àtẹ́mi tilẹ̀ tí mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ àwọn abẹ́ ìjà fúgàmù tèmi rú ìbẹ̀ ńbẹ̀ bá ilẹ̀ tó lọ sí ìdámi pé ọ̀kan náà láti yóò wá ìyáṣẹ́ agreement méjì náà láti láti méjì báyìí láti yọ ọmọ parí o àbíkájẹ ìyọ́dàrùn yányá ó jẹ mọ́ fi gbé bí tọ́mọ́ dúró sí máa ó ti mọ̀ pé orí eléyìí wé tó rẹ̀ dáadáa alẹ́ sọ̀lá wà lọ́sọ́lá ọkọ̀ fún wa lélẹ́yìn ó tó wá fún wa ní ìntìní wípé irú obìnrin wo láti ẹ̀wà yàn gan alẹ́bìnrin tó ń ka wòlé mọ̀rọ̀ àtú lè àrùbà àwọn èèyàn máa ń fẹ́ obìnrin wa máa ń sojú kòkòrò hàràhàrà obìnrin torí nǹkan mẹ́rin nínú àwọn nǹkan táwọn máa sojú òkú rẹ̀ káwọn fẹ́ fẹ́ obìnrin ẹlòmí ó fi obìnrin ní bìmáìlì ha nítorí owó rẹ̀ ọmọ ẹni owó tó bá nlo 2019 ni àbábá rẹ̀ cbn àbá rẹ̀ ti ṣiṣẹ́ àdánwò tó bá dà ó níwà kò níwà kò ká ó lẹ́sìn kò lẹ́sìn kò ká tó sá lówó ná ó

obìnrin tó lẹ́bí tá ọmọlé ńlá ni wọ́n á fi bí ọmọlé ńlá gbà mí tó wọ́n ti yàyà kúyà á ọmọ èèyàn dáadáa ni bọ̀ ẹwù òun náà wò títí mọ́ tó máa wò náà ni pé á bàbá rẹ̀ á bàbá rẹ̀ mo sì máa bá rẹ̀ bóòlá ti gbọdọ̀ nínú wọ́n sọ bẹ́ẹ̀ o máa ń fẹ́ nígbà míì ẹ́n Ànábì sallallahu alaihi wasallam ní wàlíjà máa rí ha ẹlòmí àmọ́ tó bẹ̀ nítorí ẹwà nítorí ẹwà á obìnrin dáa

wọ́n lè máa lè ju obìnrin dáadáa ẹwà onísàndé kí ni onísàndé àlọ́run ẹlòmí lè lùyà nítorí ẹwà obìnrin lè jọta rẹ̀ gan ìkẹ́ wọ́n ń gbà mọ́ra ọmọ èyí tó ló fẹ́fẹ́ yé ọmọ rí rí àwọn táàbí àwọn táàbí yìí àwọn anábì sallallahu alaihi wasallam anábì wá ní wọlé sí ní ha ẹlòmí àmà ọ̀fẹ́ obìnrin torí ẹ̀sìn rẹ̀ anábì wá ní fàlìfàlì dìdá ti kì í ìwọ gbìyànjú kó o ti yá ṣe kíni kó o ti yá rí ẹlẹ́sìn mú ìwọ gbìyànjú kó o fẹ́ obìnrin torí ẹ̀sìn rẹ̀ tẹ́lì bá ti yàdá àtàwọn onímúlẹ̀ mọ́kù ẹni tó bá fẹ́ ẹlọ́wọ̀ àwọn ẹlẹ́wà ẹlọ́wọ̀ àwọn awẹ́lẹ́wà 30 years ago ẹ̀rì pé fi ayé tó gbẹ̀ tẹ́fí mú jọ ẹ̀rì pé ìrìn gan olójú kìníkà ẹlẹ́sẹ̀ kìníkà ẹlẹ́lẹ̀ màdúlà ẹ̀rì pé ẹ̀sì òjẹ́sẹ̀ màdúlà mọ́ bí a bá rí bí ẹni tí ó ní ẹjẹ́ ìsinmi ẹ̀sì òjẹ́sẹ̀ màdúlà mọ́ olójú bọ̀dì ló sì ìyá bí ń lógo nísìn ó ti sọ̀pọ̀ sí ojú rẹ̀ pẹ̀lú méjì míì sílẹ̀sílẹ̀ náà ẹwà àwọn tí ń para wọn jọ́kì náà náà ẹwà wọn dà wọn lónìí ẹwà ó lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tó bá nítorí owó àìmọye olówó àtijọ́ olówó àìmọye olówó olówó àná sọmárò yẹn lómi fún elí ti báyìí ní gbogbo àdúgbò kọ̀ọ̀kan ebi ah, àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn tí wọ́n lólẹ̀ ládùúgbò yìí ah, aláàjì kìníkà aláàjì kìníkà ẹ̀yìn wọn á wá ẹgbẹ́ tó hàn lálá ẹni wọ́pọ̀ nílé ilé gíga mẹ́gídá sẹ́mà ẹni wọ́pọ̀ ní kìníkà ládùúgbò yìí mẹ́gíníkà mẹ́gíníkà ẹ̀sìn máa káàkiri mọ̀ tó bí láti ṣùgbà táwọn yìí ń láyé nìsín à wọ́n bá dùgbò bẹ́ẹ̀ nígun wọn owó tó fi láyé gbà wọn náà nìsín bẹ́ẹ̀ lè dé gbogbo táwọn sọ pé àwọn àtàjẹ́ táríkà ìta ní lọ́wọ́ ni òun làwọn fi láyé gbà wọn náà lẹ́sìn mọ̀ pé owó àlejò rí bó bá wa lọ tán bó ló wá ṣe pẹ̀lú ìyàwó ọ wà pa á ti pẹ̀tọ̀ owó tá a torí ẹ̀fẹ́ òun náà ló ti lọ́wọ́ wọ́lá ya máa palẹ̀ mọ́ àbí kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí ẹ bá torí fámìlì tí ẹ bá torí fámìlì tó bẹ̀rẹ̀ tó torí ìlú ẹ̀ ìgbómìnì ní ìyá máa ṣe kí ni ìyá máa tẹ̀sẹ̀ ń gbà mí ìyá máa tẹ̀sẹ̀ ń gbà mí ẹlòmí ń bẹ ní ìṣòro wọ́n ti ní ìbọn wọ́n ti ní ìbọn wọ́n ti ní ìbọn lé wọn ẹnì kan ó kàn dé ní ìbáyìí ni yóò kàn ṣe kí ni yóò kàn fọkùn mọ́yọ̀ ni àwọn yóò sì máa sọ pé ń gbọ́dọ̀ pé lé ilé lágbájá à ìmọ̀lẹ́fọ́n wọn bẹ̀rù iyì lè padà dẹ̀tẹ́ tó bá yá tó tó bá wá rí bá wọn nìsín ànábì ní ìwọ tó bá mú ẹlẹ́sìn ìwọ ló ṣe kí ni ìwọ ló ní múlẹ̀ mú nítorí pé ẹ̀sìn ẹwà lẹ́sìn ẹwà ń bẹ nínú kí ni ẹ̀sìn dandan fún ẹ̀wù náà lọ bẹ ẹwà ẹ̀sìn dandan fún ẹ̀wù náà lọ bá ọ̀rọ̀ nítorí pé ẹ̀sìn ó kọ́ ni ní ayé ọkàn bẹ́ẹ̀ bá ti láyé ọkàn ó ti lọ́rọ̀ tó bá ti láyé ọkàn olówó tí ẹ bá rí ọkọ̀ kalẹ̀ fúnlé rẹ̀ ẹ wọ́n gan fún ààrẹ gan ló lọ́dọ̀ rẹ̀ yóò máa wọ́n já ah, àwọn ilé ìjẹ́ dọ́dọ̀ yẹn ẹ̀dẹ̀ bá mi náà tó bá ní omi méje ló kí ọ kí yàtọ̀ sí méje kí àwọn yòókù tó bá ní mo fẹ́ rí yíta ẹni àjíṣà ẹjẹ nílò wọn ẹ ló pa èyí tẹ́ wọn wá ń tẹ́ wọn gbọ́ bùkátà sí i ṣùgbọ́n láti àdé eléyìí anábì kọ́ ọlẹ́kọ̀ọ́ wípé àwọn ọkùnrin ẹjẹ́ àwo ẹni tó lẹ́sìn àwọn ẹni tó lẹ́sìn ṣùgbọ́n ti ní káwọn ẹni tó lẹ́sìn náà àwọn obìnrin náà oníkàwọn náà ẹni tó lẹ́sìn o èyí gbówó ìwọ́n ló máa wá káàkiri èdè bọ́lá ló ma wá káàkiri ìlú ọ̀bọ̀ yẹn hansom ló ma wá káàkiri wọ́n náà máa wá ẹ̀sìn káàkiri o gbọ́dọ̀ ẹni tó lẹ́sìn lópin tí wọ́n náà fi gbádùn yóò jẹ́ ìrẹsì ta ní àtúnwà àti fámìlì rẹ̀ ìjẹ̀bẹ̀rẹ̀ kan lóyìn ẹni tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹni gbogbo ń tún àwọn lọ́dọ̀ rẹ̀ wọ́n àbínú bá ń bí ẹ̀sìn ó máa dè bínú rẹ̀ mọ́lẹ̀ bí bá ń bínú bínú wá bí jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí pé nǹkan burúkú ni máa tọwọ́ ẹ̀ wá tó látara àdé eléyìí ká gbìyànjú afẹni tó lẹ́sìn ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ lónù ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbàtí nígbàtà bá fẹ́ tọ́mọ ìkánà àwọn <clears throat> ìràwẹ̀ ìsíwájú tó ti kọjá lọ sápọ̀ ọgbà ilé àgbẹ́ nígbà tó kí àwọn ọmọ rẹ̀ jókòó ó lẹ́yìn ọmọ mi ọdún àṣàtù ilé ìkùn sìgáàrà wọ kìbáàrà ó ní mo mọ̀ sí dáadáa fún yín o mo ṣe dáadáa fún yín gbà tẹ̀sí wà láti kékeré mo ṣe dáadáa fún yín mo ṣe dáadáa fún yín nígbà tẹ̀ dàgbà tán ìrówọ́ dáadáa fún yín wọ̀kọ́bìlà àǹtúràdù fọ́nà kan tó bí ní títí dáadáa fún yín àgbàtà ìdàgbà náà ìrówọ́ dáadáa bó wá lè tí wá sí dáadáa fáfẹ́ tó bí wa ọ̀nà wọlé gbà sí dáadáa fún wa nígbàtí ẹ̀ sì bí wa bàbá wa sọ fún wa pé síwájú kí n tó bí ikhtartu lakum minal ummahat mo sẹ̀sà fún yín nínú àwọn ìyá mo sẹ̀sà obìnrin fún yín man la tusabbuna biha ẹni tí wọ́n ní máa fi bú ni má fẹ́ obìnrin tí wọ́n máa fi bú àwọn ọmọ wọn ọkùnrin ẹlòmí o máa kọjá bọ̀ yóò ti máa gbọ́lá tókè ní pé ìyá rẹ̀ tó ti ń fa wàhálà ojú ọmọ ìdíkọ́ ẹlòmí o padà ní àwọn àrí báyìí tẹ́lẹ̀ mi bá débò mi tó ti kọ́lá lẹ́kùn fẹ́ já láti ló tẹ́lẹ̀ ọgbà tí wọ́n bá rojọ́ ó ti pé ìyá òun àlójú dá wàhálà lẹ́yìn ló kọ́kọ́ gbẹ́ni ẹlẹ́ni lójú yá ìdíwárí báyìí irú eléyìí nísìn ẹ̀rí pé àbúrò asọ́dì tó àrí ó nínú dáadáa tó ń ti fọmọ àwọn àwọn àgbọ̀rọ̀ tó ń dáadáa fún ọmọ wa sábà bí a wo obìnrin sábà sẹ́sà rẹ̀ obìnrin tí ò ní máa jẹ́ fún ọmọ wa tó bá dọjọ́ wájú ẹ̀ tó wá wo àwùjọ kan tó ní ọ̀rọ̀ mọ̀tọ́ lẹ́nu tí ebi ebi pípé yàn bẹ́ẹ̀ tí ma ní tàbá wá tẹ́lẹ̀ yìí ẹ́ nígbà tá a ti tẹ̀sà ìyàwó tá a ti tẹ̀sà obìnrin tó dáa nínú àwọn nǹkan tí máa ràn ní lọ́wọ́ lórí títọ́ ma òun náà ni bíkìrùlọ́ọ̀hí ìndẹ́lìjìmá ìyẹn tó máa rántí ọlọ́run ìyẹn tó máa bẹ lọ́run nígbà tí ẹ̀ bá fẹ́ lájọsìpọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀yìn ẹ̀lẹ́bí ọkọ̀ àrùfẹ́ àti gbéyàwó tí ló ti jẹ̀tọ́ náà àti màtàdá àti kò sọ́rọ̀ sí náà báyìí kọ́kà máa ti kálù lórí ọkọ̀ máa bẹ́ẹ̀ o Eh, ìyẹn tó gbọdọ̀ sí kíni ìyẹn tó gbọdọ̀ bí Allah subhanahu wa ta'ala ìyẹn tó gbọdọ̀ sí ìrántí Allah subhanahu wa ta'ala síwájú kéyò tó sí kíni síwájú kéyò tó lájọ sí pọ̀ pẹ̀lú ìyàwó yẹn ìyàwó tí yóò fẹ́ ìyàwó tó fẹ́ sílé síwájú kó tó lájọ sí pọ̀ anábì sallallahu alaihi wasallam anábì kọ́ alẹ́kọ̀ọ́ anábì ẹnìkọ̀kan bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ káìsí bá máa ń sọ gbólóhùn ìjáde lẹ́nu bismillah allahumma jannibna shaytan wa jannibi shaytan lama razaqtani anábi tó ẹgbẹ́ kó tó súnmọ́ ìyàwó rẹ̀ ẹ máa sọ pé bismillah ẹ mo fẹ́ bẹ̀rẹ̀ ìdí mo fẹ́ ṣe yìí pẹ̀lú orúkọ allah subhanahu wa ta'ala allahumma jannibna shaytan ilé ọba mi mọ́sà gbé wa jìnà sí shaytan wa jannibi sí fún wa nínú àjọṣepọ̀ tá a arziki tó bẹ́ ti fún àyè tó jẹ́ ọmọ nínú àwọn arísìkí Allah subhanahu wa ta'ala ni ẹ́n ànábì sallallahu alaihi wasallam ní bẹ́ẹ̀ bá máa wí eléyìí ní ànábì ní tó bá bí ọmọ látara irú nǹkan báyìí ẹ́n ànábì ní lam yadurra lam yadurra tálẹ̀ oníkò ní abá ayé ash-shaytan lam yadurra hu shaytan ṣe tálẹ̀ oníkò ní abá láíláí tó jẹ́ pé nígbà tí yẹn bá fẹ́ lájọṣepọ̀ wá wí sọ ìjáde lẹ́nu lam yadurra hu shaytan ìtàlẹ̀ òní kò ní abọ́mọ tó bá bí ẹ̀dàkùn tó gbogbo eléyìí sí tó gbogbo ẹ̀ náà làwọn náà rántí wí nígbà tá a fẹ́ sun wọn ma ó rán ọmọ sí ní kò tó dán ọmọ mà ó wà ní ah, eléyìí ní ọmọ tó àyẹ̀wò ògbà tó bá ti lẹ́nà yóò pẹ̀lú ìyàwó rẹ̀ tún láti ní kó máa nǹkan yìí tó bá ti wí yìí ó ti di Allah subhanahu wa ó ẹ̀ ó ti sun ẹ̀rọ wọ́n jọ sun ọmọ pẹ̀lú èsì ní tó gbé tó bá ti nípa oníṣì tó bá ti ṣe lókèrè tó yẹ kó ṣe ọmọ tó àjọṣepọ̀ tó bá nípa wà ti ṣètọ́ lẹ́jọ́ máa ní ẹjọ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ pẹ̀lú ṣètọ́ tẹ́lákùn irú ọmọ òlẹ́ wá ní ó jáde ń bẹ̀ irú ọmọ òlẹ́ ló ní ó jáde ń bẹ̀ òun náà ló bá tó yẹ pé àwọn ọmọ kọ́ma òun náà ló fi kọ̀ káàkiri tó nígbà tí wọ́n sun wọn wọn ò lànà tó yẹ kéèyàn gbà kéèyàn fi sun wọn mọ́

àtàwọn láti wà lẹ́nu ọmọ tá à ń bí ọmọ lọ́wọ́ gbóró àwọn nǹkan báyìí káńtà tó ṣe rẹ̀ nígbà tá a bá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó wa ẹ̀ kárí pé kí ni kárí pé a máa wí àwọn àgbáàrù nínú àwọn ọ̀nà tábí bí ọmọ rẹ̀ tábí tọ́ ọmọ wa tàbábẹ́ tọ́ ọmọ rẹ̀ òun náà ni mùláhàdọ́tù omi fi àṣà ìlhàm a tún gbọ́dọ̀ mójútó ìyàwó wa pàtí ìyàwó wa wà lóyún agbọ́dọ̀ mójútó ìyàwó wa nígbà tí ìyàwó bá wà ní oyún ó yẹ kó lọ sí jù ògùn báyìí ni wọ́n ní ó lò ọgbọ́dọ̀ wá sọ pé àdáwọn ọmọ àwọn yàwá jọun ni wọ́n lò <coughs> ẹ̀wọ̀n bàbá àwọn yàwá jọun ọlọ́ni bá wọ ọlọ́ni bá ń pẹ̀ bí ni wọ́n lò tán ní bí wọn tí ogun àyíkì ṣe láì káàkiri o ìjọba ti ní kí wọ́n lò lóògùn hospital wọ́n ní kó yà ultrasound wọ́n ní kó ti gbá wọ́n ní kíníkan kó máa jẹ wọ́n ní báyìí kó ti máa sùn gbogbo àwọn nǹkan báyìí tún láti nínú àwọn ọ̀nà táàbì gbà tó máa rí nígbà tó bá fẹ́ tọ́ tó fẹ́ kó bímọ tó lálàáfíà òsìnbíyàwó rẹ̀ ló ń jẹ ẹ́ òtò gbà àwọn tọ́jú kéré tó bí ó wá bí máa bí rùn ẹ̀dàkùn olúwọ́ máa bí wá bí wọn nìtì bóòlù tó yẹ́yẹ jú ọmọ ẹ̀ bóòlù wọn fẹ́ ti fẹ́ ní fọ́kànbalẹ̀ bóòlù sí lálàáfíà tò nínú àwọn ọ̀nà táàbì gbà tí ó ràn wá lọ́wọ́ lórí tàbá fẹ́ sọ́mà òun náà ní pé kí ni òun náà ní ká mójú tó yàwó wàgbà tó bá wà lóyún àwọn tẹ́ líle líle líle ẹ́ tí máa ń kó ìpalára báyàn kánú máa gbé ìkọ́ yàwó wa lọ́rùn nínú oyún kálágbà tí ò lóyún gan ní gbogbo àwọn tẹ́ líle líle àwùjọ wa láti rí láti rí dùkà yébì bá àwọn tẹ́ tó le tó le obìnrin máa ń ṣe láwùjọ wa ìdí àjàpá obìnrin yóò máa tí ó máa sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó máa sọ̀rọ̀ politics ìyàwó bẹ lọ́nà ìrìnàgbogbo rẹ̀ ìrìnàgbogbo tó máa lọ ìyọ̀lá lápá ìyàwó bẹ lọ́nà kòtòǹgúrá ìyàwó bẹ lọ́nà àbẹ̀dúkùrí kí ní wá lọ ẹ̀rọ obìnrin nígbà ìjọba ń sáàrù lọ àwọn obìnrin bìnrin ọ̀lá ìwọ́n ti wà nínú àwọn ọkọ̀ apẹ́yàn wọ́n wá jòkó lókè tí pé níbi ọkùnrin bá jòkó mẹ́ga ẹ̀rọ ma bàtọ́ ní pé tí kí ní òní bí mẹ́rẹ̀ lójú báyìí àwọn obìnrin wọ́n fún já ní ó ti gbọ́ wọn lọ́nà tẹbá lọ wádìí pé mo làwọn kọrọ àwọn eléyìí wà èmi ń bẹ láti ẹni ti ta lúdò èmi ń bẹ lé ọtí èmi ń bẹ títí ṣe fàájì òun àlẹ́ lómi bá kàkiri ìyàwó ní wọn ti wà láti ṣe ni bí ò bá bá wá sábò sí pàpà yọ láwùjọ wa wọn wà lọmọ rẹ̀ ó fi lágbàákà nítorí kan lójọ́ ọmọ bíi àmọ́ kó ìlera bóbìnrin ẹ̀yìn alọ́mọdé ìlú àgbàríkà ni àwọn ọmọ ẹ̀mọ̀kúnlẹ̀ ẹgbẹ́ ìlẹ̀jọ fún nínú tẹ̀lé ìsìláàmù gan sáré ìsìláàmù ló lọ́mọ gan wàhálà ìmọ̀lúdì ìlàwó nígbò hún náà kẹfọ́ tó nàbí màálù bàbá lọ lọ́lọ́n fi ọmọ ti sára rẹ̀ ẹ eh, eh, ma wá sàbí ẹ̀jẹ̀ bí nítorí ọmọ rẹ̀ nítorí ọmọ rẹ̀ ní wọ́n lọ gbọ́dọ̀ máa ń ṣe nítorí ọmọ tiẹ̀ náà ẹgbẹ́ jọ lọ́mọ ní nínú àwọn àpòyísà àmọ́ ti láwùjọ wa ní bọ́mọ bá dáa òun náà ní tó bá kù díẹ̀ káàtó ìyá rẹ̀ lónìí àbòsílì àbòsílì ẹjọ́ ní náà ní kó bá dá ẹjọ́ ní ní tó bá kù díẹ̀ káàtó ẹjọ́ gbé náà ní wúrà àwọn àbísà máa ń láwùjọ wa ní tó ṣe pé kò bá ṣẹ̀yà ìsìláàmù mu kò bófin ọlọ́run bá àlejò ọ̀dà mu tó látara di eléyìí a gbọ́dọ̀ sàmójútó ìyàwó wa nígbà tí ó bá wà nínú oyún látara pé kí ni látara pàǹpalẹ̀ máa títọ́ ma inú ọ̀nà wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tí èyàn tó máa ń ṣe òun náà ni pé pàtí àwọn ẹ̀bá ti àwọn bímá tá nígbàtí àwọn bímá ẹ́ kí ni àwọn ìgbésẹ̀ sáàtún ṣe nínú àwọn ọ̀nà tí èyàn fi gbà tí èyàn fi tọ́ ọmọdé òun náà ni àdáhàn bí ó sì lè mọ̀ òun ká pèrún sí Eh, alimami Nawawi rahimahullah wọ́n ní àwọn olùmọ̀ àwọn àfá eh, tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ ní ojú ọ̀nà eh, imam ahmed wọ́n ní níbẹ̀ nù súnà àdájú sallallahu alaihi wasallam ibi ká ti gíní kápẹ̀rún sọmọ létí nígbà tá a bá bì í kó jẹ́ pé ìtọ́fọ́ kọ́kọ́ gbọ́ sétí òun náà ní kíni ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àdéjọ lápẹ́tì ìdájì ti máa bẹ́ẹ̀rẹ̀ gbèrègbè rẹ̀ gbà ah, ń ni ajá ti ọmọ ní ìlà ìbàdàn ti bí nígbà mẹ́rin sọ̀rọ̀ wà wàlẹ̀ òṣèlú ó ní kò sí ọmọ kékeré kan tí yóò fi táyé àyàbí kí lè bá lóde lè dáre ó tàbẹ́gbẹ́ ló gún fẹ́fẹ́ àyàbí kí ni àyàbí dání àyàbí ẹ̀yìn sọ́bùn Mariam òun náà ni àtúnà gbogbo rẹ̀ àyàbí àyàbí Mariam òun náà ni ìtàlẹ̀ òde kí ni òun náà ìtàlẹ̀ òun kẹ́kẹ́ òun náà ló fà sí pé ọmọ kékeré tẹ́ bá rí sọ́bà kọ́ bí ó kéré ìtàlẹ̀ ìtàlẹ̀ ìrìn nínú ara wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ máa nínú kan ìpín ti dáadẹ̀ bẹ̀rẹ̀ àrùn kálùkù wa ìpín ti dáadẹ̀ wà lára wa yìí bá a bá ti wá súnmọ́ Allah subhanahu wa ta'ala sí bá bá ti ṣe tẹ́ ká ṣe rẹ̀ sí òun náà ní agbára rẹ̀ yóò máa ti kíni agbára yóò máa ti kú ẹ̀yẹ fún alápẹ̀jú rẹ̀ ẹwà àwọn dókítà onísìn tó bá ń sọ fún yín ó ní tó bá ní immunity yẹn lóò ẹ̀ kí ló tẹ̀lẹ̀ tọ́tọ̀ ààrẹ oṣù ti máa tó bá rí ààrẹ kékeré kan láìsí yóò dàgúnlẹ̀ òṣèlú mi bẹ tó tí tó ní ti ń sọ ara rẹ̀ wọ́n ní agbára dáadáa tó tí wọ́n bá kan yóò fi ẹni tó bá tún bá ní wọ́n tọ̀lọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìrántí ọlọ́ọ̀bà ìrántí ọlọ́ọ̀bà ó tó bá ti di pé àrántí Allah subhanahu wa ta'ala ẹ́ ìtaní agbára ló máa lẹ̀ agbára ló máa lẹ̀ kò ní kọ́lá náà ní sallallahu alaihi wasallam ànábì ní òun náà ní ṣètánì tí máa tẹ̀lé wọn àmọ́ ọba àlejò ọlá fi hàn wọn lọ́wọ́ lórí ṣètánì tó ń fa áṣìlámù òun bá gba ìsìlámù lórí àtúmọ̀ sọ yóò tún mọ aláàbì létí dáadáa ni kò ní alẹ́ létí àìdá bí tiwa ìdájú tí wọ́n máa létí àìdá ẹni tó ló ti búra nítorí ìkó olóòtú fún olówó láyé láyé tó bá fẹ́ fún olówó ọ̀rọ̀ létí ọmọ tí búra ní orí yóò rọ̀ létí aburú àìdá dáadáa tó bá ló ṣe yóò gba ọlágbé rẹ̀ kò ní jọ rántí ó kú ọmọ ẹ̀tàn olóòtọ̀ wa rántí wúrà àwọn nǹkan báyìí ìdí ó máa ń sọ wa kó bẹ́ẹ̀ òun náà ní kí ni òun náà ní ìrántí Allah subhanahu wa ta'ala nínú tí a tún fi palẹ̀ mọ́ títọ́ ọmọ wa lágbà tá a bá ti bí òun náà ní atahanif nígbà tí a bá bí ma kájẹ́ kó jẹ́ pé àkọ́kọ́ tí ó kọ́kọ́ tẹ́lẹ̀ tí ó kọ́kọ́ wọnú ọmọ wa nígbà tá a bá bí òun náà ní ibi ìjà dídùn ká wádẹ̀ dídùn ká jẹ́ lẹ́nu kóró pẹ̀tẹ́pẹ́tẹ́ àwọn àti sọ̀rọ̀ lẹ́nu nínú tún náà lẹ́nu sọ̀rọ̀ wa ní ìsọ̀rọ̀ wa. àníbi àwọn ṣe é fún ọmọ tó bá ti gbé wá sọ́dọ̀ àlẹ́nu sọ̀rọ̀ wa ní ìsọ̀rọ̀ lábẹ́ bí ẹni kọ́ wájú kó lọ yé wa èyí ti bí àfa àkànlá ní kó ṣe fún ọ ẹ̀sìn bá mi tó wà pé iṣẹ́ náà àfa àkànlá àlùbáríkà iṣẹ́ náà àfa àkànlá àlùbáríkà Ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìtọ̀ rẹ̀ ẹ̀yìn gbogbo tó bá jáde lára Ànábì sallallahu alaihi wasallam inú nǹkan tí ẹ̀mọ́ fi wà lùbáríkà rẹ̀ ni omi àlò àlá Ànábì bá fi sàlọ̀ àlá bí ẹ bá fi para inú tí ẹ̀mí wà lùbáríkà ni ìwò <clears throat> ilé ànábì wọ́n bá pàánù ilé ànábì wọ́n bá kú sómi máa nǹkan fún ọ kó wá ní ọmọ gbé wọn ọba ti ní fáírọ́ọ̀sì àti kòrónà kòrónà aláwà yìí ẹ̀hẹ́ mo bá ti ní jẹ́wù sí ọ tí náà wá ń gbé jẹ́wù omi para tó wá lọ́lẹ̀ ní cancer skin pé ìjú ara tàbí ń sọ yìí ká ṣe kí ni ká jẹ bí lẹ́nu ẹ̀ kó wá ṣe kó ṣe

kò sí máa dé nìkọ́tẹ́ kò sí gúnmẹ́ nìkọ́tẹ́ àdébẹ́ sọ fún yín sáyẹ̀sì ó wà dé lẹ́yìn one thousand four hundred and forty one years sáyẹ̀sì ti lọ tán sáyẹ̀sì ó tẹ̀ wá dé ìtòsí ẹ̀wà arákò débẹ̀ dáàbí sọ láti jọ yìí sáyẹ̀sì ẹ̀wà rẹ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ó tẹ̀ wá débẹ̀ ẹ̀ òun náà ni wọ́n ní jaundice tọ́mọ máa níwù inú àwọn ọ̀sẹ̀ tí máa ń fa tọ́mọ tí máa ní jaundice òun náà ni pé glucose ló lò lára rẹ̀ tó jẹ́ pé látara tààlé tí ẹ bá ṣe tó bí sọmọ lẹ́nu ẹ ní àwọn ṣe kíni yóò rí pílẹ̀sì nǹkan tó máa ní ìlara àwọn arìlẹ̀ tí ẹ máa ṣe súnà nẹ́bí sọ̀rọ̀ àwọn alẹ́ ìṣẹ̀lẹ̀ àti alẹ́ ìṣọ̀kan ẹ wá jẹ́ àwọ̀ òní kí ẹ máa wò tuntun ní kwara nẹ́bí ètò ìṣẹ̀ ẹ ẹ máa wọ́n tẹ́ ẹ bá bàrà gan tẹ́ ẹ pé wọ́n ní wọ́n jẹ́ kíní kan kí wọ́n láwọn ìgbóhùn fún mẹ́lòmí tí wọ́n ní àwọn àìjọ láìsí àìjọ ọgbọ̀n rẹ̀ wọ́n sáà wọ́n sọ di nǹkan tí wọ́n máa bọ́ fún òní tó tọ́kọ̀ rẹ̀ nígbà gbé mọ́lá ilẹ̀ àdéhùn sáà nàbí sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá ti láyé kò fẹ́ dá kàtó ní ti látara àti eléyìí nínú àwọn ọ̀nà tá a tún máa gbé nínú ìgbésẹ̀ tá a máa gbé lẹ́gbà tá a bá fẹ́ tọ́ ma òun náà ní ká fi ewu nǹkan báyìí nígbà tí a bá fi mọ̀ nínú àwọn ọ̀nà náà òun náà ní tẹ́sí yàtọ̀ ìmọ̀lúùd ẹ̀ wọ̀ tẹ̀sí yàtọ̀ wọ́n bẹ̀rẹ̀ kúlíyà ti pọ̀ yìí ká sọ ọmọ wa ló kọ́ ká sọ ọmọ wa lóko tó dáa kókó tó rẹwà ká sì fún ọmọ wa ní kúníyà ká fún ọmọ wa ní àlàjẹ́ ní àlàjẹ́ tó rẹwà àwọn ọmọ máa ń sọ pé ẹ̀sì lépa bákẹ́ẹ̀tì fọ́mọ yín lálàjẹ́ ó tó di pé ìtàlẹ́ òbá yín fún lálàjẹ́ rí àwọn àlàjẹ́ ní eléyìí jáde gan bí ògùn ṣe kíníkà bí kíníkà ṣe kíníkà àwọn ọkọ̀ kókọ́ àmọ́ tí wọ́n bá ti fún ọmọ rẹ̀ lálàjẹ́ tó dáa kí ni wọ́n pè ní kúníyà òun náà ni ó kọ tó bá ní àbú nínú àbúkọ tó bá ní ìmọ̀ nínú àbú àbílá ni ọmọ tó ké láti ẹ̀bí lónìí ó lè máa jẹ́ àbú àbí ahmad a máa ó já ó bí ma ní ẹ̀yìn ọmọ tó a dìbò lọ sí a bímọ ní ọbí akára sí bímọ tó lọ sí wájú wájú gẹ́ ní kúríà nínú tó náà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá mi ọmọ tó yóò bí ẹ̀yà máa bí ṣe kúríà ẹ̀ẹ́ nínú tó náà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá mi olóyìn ni wọ́n ń pè ní àdàpè àwọn ọmọ bíi ti táwọn lágbára bímọ nínú tó náà nàbí sọ̀rọ̀ kọ́lá ló bá tẹ́lì pé inú lágbáwá sábà sọ pé àbúgbòlá bàbá alágbájá fún ọ̀tún ní ti bọ̀dá sí má ẹ bọ̀dá àbú abdulrahman à ó ti ti gbójú bá wọn so àbúrò kiri kan tó ti fi ńgbà òun náà ní àpọ́nlé tó ti fi tàbí ní kúríà káwá sọmọ wa ló kọ yìí sínú súnà ní sọ̀rọ̀ àwọn àdùnsálà kọ́dà ká tó fún ní kúríà kiri kan ọmọ kékeré ọlọ́jọ́ ọmọ àìsà tó bá sì dàgbà tó bá dàgbà bẹ́ẹ̀ tó bá wù tó bá bímọ tó bá sọmọ ní àrẹ́gbà òṣèlú kọ́lá tí ò sọmọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tòun ó bá àwọn nǹkan báyìí nínú súnà ànábì sallallahu alaihi wasallam òun náà ló wà ẹ̀ẹ́n ànábì sallallahu alaihi wasallam ànábì ní ẹ̀sọ́ ọmọ yìí lókọ tó rẹwà dáadáa ànábì ní innakum tud'awna yawma al-qiyamati bi asma'ikum wa asma'i aba'ikum ànábì tó bá jẹ́ ọ̀gbẹ́dà ìkìyàmà àtòkọ yín àtòkọ bàbá yín ó máa fi pè fa ahsinu asma'akum <coughs> ànábì ní ẹ̀ẹ́dẹ́kọ̀ọ́

ókọ tó rẹwà ọlá ànábì sallallahu alaihi wasallam tí kìíní ṣe padà tìdé ókọ tí ò bá dá ànábì àmọ́ yí padà kí ló kọ sí ẹ lábẹ́yàbá yóò kọ mi ànábì ní ẹ mọ́jẹ́ bẹ̀rẹ̀ náà Abubakar Siddiq wọ́n di ọlọ́wọ́ àti sáàmù sí Abubakar Siddiq dáadáa lónìí Abdullahi gẹ́gẹ́ ló kọ rẹ̀ Abdullahi ibn Abi Quhafa ó kọ rẹ̀ gẹ́gẹ́ tẹ́lẹ̀ síwájú kí Abdul Kaaba ẹrù Kaaba nígbà tó ti ya ànábì jẹ́ bẹ̀rẹ̀ anábìyí máa jẹ́ abdullah máa jẹ́ ẹrú allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni abdulrahman ibn awf rọ́bì allah anhu náà tàbí ànábì òun náà ó kọ́ tí ń jẹ́ tẹ́lẹ̀ abdul kaaba ni náà ó kọ́ tó gbajúmọ̀ ni ti gé ọmọ jẹ́ abdul kaaba ọmọ jẹ́ abdul sham ẹ́ ká máa sọ̀rọ̀ ní harbi kí ni ìtura harbi ogun láti nígbà ilé ogun ṣe ẹgbẹ́ mi ni

àwọn ọmọ àtàwọn àwọn ìjọ ní ká àwọn láti máa ń burú ni ìyẹn lẹ́kùn ẹ̀ta ní gẹ́lá díjẹ́ náà ti sọ láti ṣẹ́gẹ́lá di áfíríkà ta ìgbà náà ní ti máa ń jà náà ni àwọn ọmọ jà náà ni tòkòrò àwọn nǹkan báyìí ní agbọ́dọ̀ owó ọkọ̀ tá a sọ̀mà gẹ́gẹ́ náà ni a rí ẹnìkan tó jẹ́ pé obìnrin ni orúkọ rẹ̀ ń jẹ́ àásíyá bíntu sáàbì àásíyà ẹni tí ń tẹ̀lọ́ ẹlẹ́sẹ̀ tí ìwádìí mọ́lẹ́sì kó sọ ní ẹlẹ́sẹ̀ arábì ni máa jẹ́ kí ni máa jẹ́ ẹ̀jẹ̀ ní ìlà máa jẹ́ arábì arábì ló kọ́ ẹ̀ padà so ká fi máa pàtàkì ipe ó kọ́ ó kọ́ rí òun náà lè máa sọ mà arábì wa tọ́ka wa arábì ni àhábù asma'ikum ila Allah arábì ni ó kọ́ tẹ́ ẹ máa jẹ́ láyé o arábì ni ìtọ́lọ́ ọba àlejò lábẹ́fẹ́ sí jù òun náà ni Abdullahi wa Abdurrahman òun náà ló pàtó yẹ pé ẹ̀rí pé àwọn tí wọ́n jẹ́ tán má sí dáadáa wọ́n máa ń fi owó kan rẹ̀ bẹ́ẹ̀ sínú ilé ẹnìkan tó jẹ́ onísúnà kan tẹ́ẹ̀ ní rí pé Abdullah ìbẹ́nà àwọn ọmọdé bẹ́ẹ̀ àbí Abdulrahman ẹ máa rí bẹ́ẹ̀ tó tó wọ́n sálákà ti kìlẹ̀ ní ẹnì fún oníkẹ́ kọ́mọ̀ sí ọmọ wọn ìdí bá àti máa ti láwùjọ lónìí pé àbúrò mi ti sọmọ ní ọkọ̀ báwọn ìbẹ̀rù gbọ́ tó ti mẹ́ wọ́n náà sọ Abdullahi àwọn ọmọ náà عبد الله عبد الله عبد الله بن عمر عبد الله بن مسعود عبد الله بن عمرو بن عاص gbogbo báwọn ní sin àwọn àbájílá ní àbúlá àbúlá ni wọ́n tí gbogbo wọn tó lójú òkòrò pé kí ni kí àfẹ́ sọmọ ní àbúlá ìyẹn náà máa sálápá ń tètè rẹ̀ àwọn ọkọ̀ tó bá ti da ẹ̀ẹ́n títí ẹ̀ lélẹ́ yùn wọ́n ní àkókò rẹ̀ ti sọ àbúlá yẹn títí ẹ̀nu ọmọ ti ẹ̀nu ẹ̀hẹ́ ọmọ tèmi náà òun ọmọ bí àbúlá gbogbo àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí a kì máa ràn yàn lọ́wọ́ lórí lórí fífọ́ ọmọ nínú àwọn akẹ́ni tó máa ráyẹ̀ lọ́wọ́ lórí títọ́ ma òun náà ni àkíkọ̀ nínú àwọn òkúté tá a máa ń ṣe òun náà ni ká ṣe kí ni òun náà ni ká pẹ ẹran fọ́ọ̀mà yìí nígbà tá a bá bí ma ẹ̀ ká pẹ ẹran fọ́ọ̀mà Ànábì عنه يوم ويحلق ويسمى Ànábì ní gbogbo ọmọ pátápátá aṣọ papọ̀ mọ́kínni aṣọ papọ̀ mọ́ àkíkọ̀ rẹ̀ ni àwọn olùmọ̀ sọ wípé kí ni túmọ̀ rọ̀ yìí náà wọ́n ní túmọ̀ rẹ̀ náà ní pé irú ọmọ yẹn ọmọ tí yóò bá pa ẹran súnà rẹ̀ tọ́mọ yẹn bá ti lè kú ní kékeré kò ní wà nínú àwọn tí ó ti kẹ̀kẹ́ òbí rẹ̀ gbájọ́ òbí rẹ̀ kìámi ọlọ́ọ̀bá àlejò ọlọ́ọ̀bí tó ti kẹ̀kẹ́ òbí ẹ̀ nígbà àwọn kéékèèké tó bá kú tí wò ti bàlágà yẹn nínú àwọn ìdánilẹ́bí <clears throat> sọ fún wa nípa wọn ni pé wọ́n ti kẹ̀ àwọn òbí wọn lábílá rẹ̀ yánà lórí bí o bá ṣẹbọ ní o tó fẹ́ tó bá ṣẹbọ kọ́lá ànẹ́bí orí ti bẹ̀rẹ̀ ìgbà ànẹ́bí kò ká ìdí ìgbà ànẹ́bí ká ọ̀nà làwọn tó bá kù nínú àwọn ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ká ìfẹ́ bá ọmọ bá ọ náà ó ká nígbà tí èèyàn bá láwọn ẹ̀ṣẹ̀ yàtọ̀ sí pé èèyàn ṣẹbọ sí àwọn ọ̀sẹ̀ hàn súnà rẹ̀ ń tọ́jú ọ̀gbìn àti àná òun náà ò ní ṣe kí ni kò ní ní ìfààní láti ṣe ìtọ̀fún yàn nítorí pé òun ti fúrì bá bó wa ọmọ tí ó bàlágà tó fi kú ọmọ tó fìrì ni òun náà ló bá nígbà tó máa ń tọrọ àdúrà ẹ̀ẹ́dẹ́ máa rí tí wọ́n máa ń tọrọ àdúrà pé níbi òkú pé ọlọ́ba kẹ́ ọlọ́ba àti ọlọ́dún mẹ́jọ ọlọ́dún méje ọlọ́dún mẹ́jọ ló kú nígbà máa tọ́ náà nígbà ọba àti ọlọ́dún ti rédò kó ṣe ní ìsíwájú dáadáa máa wò bìyẹn kó ṣe ní kíni kó ṣe ní ṣàgbé àánúmùsàfà kó ṣe ní ẹni tí ó sì pẹ̀ tọ́wọ́ ọba àti ọlọ́dún ti yọ̀dá àti gbogbo sì gbà wò bìyẹn nígbà máa tọ́ pé kó lẹ́sẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ẹni wò sí sí máìlì fún lọ́wọ́ kò lẹ́sẹ̀ so àkíkọ̀ yìí inú táànà bí segin táànà bí palẹ̀ náà ni so bá ṣe wá ìjọ kejì rà lẹ́bi wá pé ẹ ìjẹ bá gbogbo àti àti sọ̀rọ̀ àti sọ́lọ̀ náà ẹ ẹ máa rí pé yọ́mọ̀ sàbí èyí ìjọ keje ẹ tàbá ti jí máa tọmọ bá ti pé ọjọ́ keje ọjọ́ tá a bí òun náà lọ́jọ́ alákọ̀ọ́kọ́ ẹ tó bá ti wá péjọ keje á pa ẹran yìí á pa irun eré ẹ gbogbo àwọn eléyìí inú àwọn ìpalẹ̀ máa pé èèyàn fẹ́ segin ni èèyàn fẹ́ nígbàtà bá wá fẹ́ tọ́ nígbàtà fẹ́ fọmọ tá a pẹ́ràn yìí nígbàtà fẹ́ ṣe kó ọmọ wa yìí ẹ̀ẹ́n a kì í ṣe ìbàjẹ́ níbi ìkómọ yìí àìṣe lọ́nà bíyà ẹ̀yìn tá a bá ti ṣe lọ́nà bíyà ó túmọ̀ yìí pé ní ti ńlá yẹ níbi kan nù tàbá fẹ́ tọ́mọ tàbá fẹ́ kó ma ẹ̀ ààrẹ níbi kẹ́lẹ̀ tó bá gbogbo ọmọ rẹ jáde yá àbá kan yóò gbogbo rẹ jáde ẹ̀ wọ́n náà ló gbogbo ọmọ rẹ jáde fúnra tọ́mọ mi jẹ́rìí kò ní wo owó kí ọmọ rẹ̀ fi ó kọmọ jáde lẹ́nu ọkọ̀ tọ́mọ mi jẹ́rìí àkíkọ̀ ẹ̀rọ tó bá pàkún tó bá ti kápá láti pé àwọn èèyàn tí kí wọ́n wá jẹ́ tó wọ́n ti kò sí tó fún pẹ̀lú eléyìn àwọn ìjókòó àdúrà ìjókòó ààbò owó bì owó àlùbáríkà owó kìníkà owó pọ́nmọ́ mọ́tọ̀ ìwúrò àwọn ìjókòó yẹn ìjókòó tí àdínkù káàtà sí nínú ẹ̀sìn ìjókòó tí òsínú túnlá Ànábì sallallahu alaihi wasallam kò sí tò látara di eléyìí a kò sínú eléyìí lára ń tà ń sọ ibi àfikọ́ tá a bá ń sọ pé ká kó ma ká sọ ọmọdé kọ kò sí lérí nínú ẹ̀ tò ká ṣe tí àdáni sọ̀rọ̀ àwọn àlọ́ sàdá ń sáná bí ńlá kalẹ̀ fún wa tí ká gbà ṣe tò eléyìí nínú àwọn ọ̀nà àti máa ràn wá lọ́wọ́ látara pé kí látara pé ọmọ ó ya ọmọ dáadáa nínú àwọn ọ̀nà tí máa ràn wá lọ́wọ́ nípa ọmọ títọ́ òun náà ni àrọ̀dọ́ àrùn òun náà ni ká fọ́mọ lọ́yàn ká fọ́mọ lọ́yàn nínú àwọn nǹkan tí máa rẹ̀yàn lọ́wọ́ ni ọlọ́ọ̀bá àríkẹ́ lásán fún aláwọ̀ Al-Qur'an ó ní wal-wālidātu yurdi'na awlādahunna ḥawlayni kāmilayni liman arāda an yutimma ar-riḍā'a àlẹ́bìnrin àwọn obìnrin <clears throat> wọ́n a máa fún ọmọ wọn lọ́yàn ḥawlayni kāmilayni fún odidi ọdún méjì gbáko ọdún méjì liman arāda an yutimma fún ẹni tó bá fẹ́ pé àsìkò yẹn ẹni tó bá fẹ́ kó complete ọdún méjì ló ti fọmọ lọ́yà ẹni tó kùránì gbé wá ní ṣe pé wọn a máa ṣe báyìí nínú àwọn tí kùránì máa ń gbà gbọ́rọ̀ wá fún wa nù ẹ̀yìn àtẹ́ni ẹ̀sì bá wọn nìyí kùránì sọ fún wa pé ẹ̀yin obìnrin o ẹ máa fọmọ yín lọ́yà àwòlẹ́ nìkan àmìlẹ̀ yìí lọ́dún méjì tó bá jẹ́ pé kò bá fi kún pé ìmọ̀ni àwọn ọ̀dà àìlè ti màrọ̀ lọ́wọ́ á pé pé tó bá fẹ́ kó pé àbá sọ ìgbérí ni kò bá ti tú láti gbogbo obìnrin bá bá tá pé ọmọ rẹ ọdún méjì ní obìnrin yẹn ẹ́ so látara di eléyìí tá a bá wá lẹ́nu tó lè fún ọmọ lọ́yàn fún odidi ọdún méjì kò sí tó burú kò sí tó burú bẹ́ẹ̀ nǹkan tó dáa nípadà nínú àwọn nǹkan tí àwọn ní máa jẹ́ kí ọmọ lálàáfíà dáadáa ní ti máa jẹ́ kí làákàyọ̀ ọmọ kékeré dáadáa so ìfọ́nlọ́yìn táwa ń sọ yìí kìí wá ṣe dandan òun náà ni kó jẹ́ pé ìyá tó bí ní òkun lọ́yàn nínú ìṣẹ̀lẹ̀ àìsàn ìyá rẹ̀ òkú ìyá rẹ̀ sàárẹ̀ ìyá rẹ̀ sàìsàn so a lè tẹ́jì pé ó jẹ́ pé obìnrin míì òun náà yóò fún ọmọ lọ́yà eléyìí bẹ́nu lànà nẹ́bí sallallahu alaihi wasallam kọ́dà ọ̀nà yìí náà ni wọ́n gbà tán bí kọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam ìyá tó bí ànẹ́bí kọ́ ló fún lọ́yà ẹ́ Halima ló fún lọ́yà Huwayba al-Aslamiyya òun ló kọ́kọ́ fún ànẹ́bí sallallahu alaihi wasallam lọ́yà gbà ẹni tó tó ànẹ́bí tó fún lọ́yà èyí ní pé mọ̀ pé ìyá rẹ̀ ti fún mi lọ́yà rèé òun náà ni Halima so eléyìí ti ń bẹ nínú ìlànà mẹ́sìn bẹ́ẹ̀ náà sọ alábáwá sáà nàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àmọ́ òṣìṣà kù so àwọn eléyìí nìsín tó bá wá nígbà nìsín àwọn tí wọ́n jẹ́ ẹ tó jẹ́ òbí ọmọ tó jẹ́ bàbá òun ni ó ti agbátẹrù pé ẹni tí ó bá fọmọ lọ́yìn èló ni ó máa gbà lórí ọmọ tí ó máa fọ́ lọ́yìn èló ni ó máa gbà lóṣù ní tí máa gbà lóṣù yìí á ní àjọsọ lórí ẹ̀ á dùn so irú eléyìí nínú àwọn nǹkan tí máa ráyà lọ́wọ́ lórí títọ́ wọn ní ìbámu pẹ̀lú Al-Qur'an àti súnà Nabi sallallahu alaihi wasallam nínú àwọn kata tó ní bùkátà sí tí máa ráyà lọ́wọ́ lórí títọ́ wọn òun náà ní àdúrà òun náà ní ká máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà èèyàn máa bẹ lọ́hùn lórí ọmọ kìí ṣe ìbẹ lọ́hùn sápá àwọn aláàfáà jọ ohun kìí ṣe ìbẹ lọ́hùn sáàmọ́ ọmọ alọ́lẹ́ aláàfáà gbẹ̀rẹ̀ lápọ̀ ọmọ mi yẹn lọ́wọ́ ń bẹ lọ́hùn fún ẹ̀ gán fún ẹ ìwọ bó sí yóò fún ààrẹ gan tí wọn ló máa bẹ lọ́hùn láì jẹ́ pé ó máa wá rò pé o ti ní kọ́ o ti ní àwọn ajagun sàdúrà kan ṣùgbọ́n àwọn ọmọ sàdúrà ọmọ rẹ àbí lọ́wọ́ àti ọ̀pọ̀ tí mọ́mọ́ ìwádọ̀ ní bàbá òyó tó máa yọjú sí nígbà míì tó tọ́jú òun tó àwọn àdúgbò ní ọmọ ẹlọ́gbẹ̀ẹ́yìn gbogbo eléyìí wọ̀nyí ẹ̀ ń tì ẹ̀ ń sọ ọmọ nùkú olójú gbogbo orí àwọn eléyìí tí ìgbà tó jẹ́ pé èyàn ti kíni èyàn sọ èyàn yí ojú ọ̀nà èyàn yí ẹsẹ̀ ọmọ padà kó lójú ọ̀nà lẹ́bí sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀lá òun náà ni ìtumọ̀ eléyìí tàbí náà lùkọ́ à á rí àpẹẹrẹ wípé àwọn anábí ọlọ́run àwọn náà máa bẹ Allah subhanahu wa ta'ala lódodo wọn a máa sọ pé rabbana min azwajina وذرياتنا قرة أعين وما تقول يوم وهب لنا طوالوري ẹgbọ́n ọmọ náà hìbà la pé ẹ̀bùn ni àbẹ̀rẹ̀ ní àsákọ́ ẹ̀yìn mọ́tà gùn wa ẹ̀bí àtúwá ìdínà wọ́dún rí yá àtìná nígbà àwọn ìyàwó tábà ní àti nígbà àwọn ọmọ tábà bí ó rọ̀tà àìlún àwọn ṣe bá àwọn ọmọ nàìjíríà ìdíkò tí a nìyànjú ẹ̀dílẹ̀ pàdé ẹ̀dẹ́ bá rí ṣùgbọ́n àwọn eléyìí nínú àwọn àdúrà ẹni ire ni tí wọ́n máa tọrọ pé àwọn àgbọ̀dọ̀ sí kíni àwọn àgbọ̀dọ̀ máa tọrọ ànábì Ibrahim alayhi salam òun náà òun náà máa tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala a máa sọ pé wajnubni wa baniya an na'buda al-asnam ó lè àtìlọ́ ọlọ́wọ́ bá alikọ́lá mọ́tà gbé mi jìnà àtẹ̀mí àtàwọn àrọ́mọdọ́mọ àmì ọmọ tí ó bá jáde lára ní an gbé wa jìnà sí ìmọ̀ bọ́ òrìṣà òun tí ó jẹ́ pé tí wọ́n ń tẹ́lẹ̀ wọn ní bàbá rẹ̀ ti dá òbí rẹ̀ ń tẹ́lẹ̀ ó sì bẹ́ lọ́hùn tí ọlọ́run èmi tí mo ti yọ kó mẹ́rin ó gba àwọn tí wọ́n ti máa jáde lára ní mọ́gbà gbé wa jìnà sí kíni gbé wa jìnà sí à ń bọ̀ òrìṣà yìí so àwọn náà wá gbọ́dọ̀ gbìyànjú ká máa kíni ká bẹ̀ lọ́hùn wọ́n láà nábì sallallahu alaihi wasallam sallallahu alayhi wa sallam anábí a máa bẹ̀rọ̀ fún wa anábí o máa sọ pé ẹ́ anábí o ní òyìndùkùnmá anábí o ní ìyí fi Allah subhanahu wa ta'ala ìyí fi wá ìsọfún yín bí kalimati Allahi taamma pẹ̀lú gbónà Allah subhanahu wa ta'ala tó pé pérépéré wàhálà àti gbogbo tó lóró gbogbo àwọn nǹkan tó lóró tí ma táyàn bí ejò ni yá kéèké ni tí ó gba àwọn gáńtá gbogbo àwọn nǹkan báwọn ni yìí fi Allah subhanahu yìí fi sọ fún yín kò láàmà yìí sì ń wá sọ fún kò níbi àwọn ojú burúkú àwọn ojú burúkú tí àwọn ojú burúkú tí ń sọ yìí fi ń wá sọ kò wé. sọ

àbíwọ̀n bí wẹ́ gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn nǹkan báyìí àkùsí ìlànà amẹ́ríkà ọláwà àríwọ̀sẹ́lẹ̀ bá náà jíde máa wá sọ fáwọn kéèkéé ń nú ni ànábìyàn náà fáwọn ọmọ olé wí ó tún ọ̀gbọ̀n olé sọ wọ́n síbẹ̀ síbẹ̀ náà ànábì àmọ́ sí kíni ànábì àmọ́ bí wá sọ fún wọn títí táwọn náà fi wá dàgbà tàbí tó máa wá sọ fún ara wọn wọ́n là ànábì sallallahu alaihi wasallam ànábì àmọ́ ọkọ̀ fún wa nínú tí tó pọ̀ títí máa tẹ̀ láwùjọ wa bí ká máa ṣépè lọ́mọ ẹ̀yẹn kí o máa ṣe pẹ̀lú ọmọ tó bínú anábì ní látẹ̀lẹ̀ àánú látẹ̀lẹ̀ ó ara àbúdì fún anábì ní ẹmọ́ máa ṣe pẹ̀ fúnra rẹ̀ wọ́n gẹ́gẹ́ fún ààrẹ máa ṣe pẹ̀ fúnra rẹ̀ ẹgbẹ́lẹ́ mi máa ṣe pẹ̀ fúnra rẹ̀ ẹlẹ́bí ó kà pariwo ń sàgbákò ẹlẹ́bí ó pariwo tó ń bàjẹ́ ètìbà ní ẹgbẹ́ ṣe pẹ̀ fúnra rẹ̀ ó ala àwùlá àdìkún ẹ má máa ṣe pẹ̀ yìí ẹlẹ́kùn tọ́mọ̀ ẹ bá wá ń ṣe bí ò da ìpèrò ayé kó kàn tí wọ́n tún bàjẹ́ sí náà ni wọ́n tún fẹ́ ẹlùmí ọmọ sépè lọ́mọ rẹ̀ ọmọ burúkú yìí lọ́mọ tó ṣe nípa ọmọ mọ́tà àǹfààní yìí ọmọ tó lè ṣe kíníkà yìí èyí kúkúrú àwọn nǹkan báyìí anábì ní ká sọ àfi fọlá ọmọ rẹ bá tí máa Allah subhanahu wa ta'ala ni anábì Nuhu alayhi salam tọ́mọ rẹ̀ yá ìyàkúyà anábì Nuhu sépèlè kí ló fi di pé ọmọ olókàlà wá já sí sí ọjà sí ya bù náà yẹn kẹ́kọ́ àdá ẹ̀ máa bọ̀ máa bọ̀ náà nígbà tó máa rẹ̀ tó wá gún ọkọ̀ ojú omi yìí ọwọ́ ìdí wo bóun gbọ́jú bàbá àwọn lọ tẹ́kọ́ ìmọ̀ wo bóun gbọ́jú bàbá àwọn lọ àpáta kọ́ ló ga yìí omi rẹ̀ wọ́n bá ti wò tẹ̀ tó kò lè débi àpáta aláàjì sọ fún pé débi rí tọ́lọ̀ sọ fẹ́mi yìí kò sẹ́ni tí ó là kó níbi owó ìyàwó ní yìí tọ́ máa tọ́lọ́ sí ni nǹkan tí ó bá lọ tẹ̀ pé kò túlà nẹ́bì ní òkú wáyé bá débi tó wọn àti pè so a gbọ́dọ̀ máa ń ṣépè lọ́mọ wa yá ń wọ́n ní èpè ọ̀rẹ́ ní ọmọ ní ọmọ àyà mi yé ti sépè fún ọ ẹ̀dá fún gbọ́lé lè náà wà ní ẹ̀kẹ́ ọwọ́ bàdìkẹ́ ọlá òwúrú àwọn nǹkan báyìí agbọ́dọ̀ jìnà sí nínú àwọn nǹkan tí ó máa ràn wá lọ́wọ́ lórí títọ́ ma agbọ́dọ̀ máa sépè ẹ̀dìbá orísìí tó ànábì ní ẹ̀dìbá máa sépè lé dúkìá yín ẹ̀lùbí ọmọ sépè lé dúkìá rẹ̀ náà bẹ́ẹ̀ mọ́tò rẹ̀ ní ah, àgbélé mọ́tò burúkú yìí ń sáà fún mi pọ́blẹ́mù lé tọ́lọ́mọ́ wá ní ó ya burúkú mọ́ lọ́wọ́ wàhálà rí nínú àwọn nǹkan tí nítorí máa wà lọ́wọ́ lórí títọ́ ma òun náà ni tààrí mo tí ìbìrì kẹ́lì mọ́ta tawhid òun náà ni ká kọ́ ọmọ wa ní gbólóhùn tawhid la ilaha ká kọ́ ọmọ wa nígbà tó wọ́n bá ti ń lànà tí wọ́n ti ń sọ̀rọ̀ ká máa fi ilé ẹnu kó máa la ló bá rí bá rí láyé ìlọ́lá bá wọn kò ní tuma láyé ìlàlá kí ni tuma rẹ̀ a máa wí á bì yọ mọ̀lẹ́nu láìláha ìlọ́lá láìláha ìlọ́lá ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammad àkúrú àwọn nǹkan wọ̀nyí àwọn gbọ́dọ̀ tó dáa lódà yìí a máa fi lé ọmọ lẹ́nu láti kékeré tò kiri yóò ti wà nínú ẹ nínú làákàyè nígbà tó bá ti pé wọ́n ń gbọ́n a máa wá ṣe kíni a máa wá sọ ìtumọ̀ rẹ̀ fún yóò máa wá mọ̀ ìtumọ̀ rẹ̀ nígbà tí bá ti pé ó ń dàgbà nínú àwọn ọ̀sán tí wọ́n ràn wá lọ́wọ́ lórí pé kọ́mọ wọ́n fi jọ́ máa lé lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam àti lórí súnà nẹ́bí lórí àdínú al-Qur'an òun náà ni ta'awinuhu <clears throat> ba'd al-akhlaq wal adab at-tayyiba òun náà ni ká jẹ́ kí àwọn ìwà tó dáa bóòlù àti ẹ̀yìn bóòlù jẹun gbogbo nínú àwọn ẹ̀kọ́ tá a máa ká ọmọ ni bóòlù àti sàpọ́nlé èèyàn àsàpọ́nlé àgbàlagbà bóòlù ṣe yàtọ̀ sí kúnlẹ̀ o bóòlù àti fún àgbàlagbà lé ìṣẹ̀lẹ̀ ìsìlámù ká àgbàlagbà lé àmọ́ kò ní á kúnlẹ̀ kò ní á dọ̀bálẹ̀ ẹ̀yìn sàpọ́nlé èèyàn àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan máa fi kí ni máa fi kọ́ ọmọ láti kékeré ni sálàmà nínú àwọn sàábí ànábì rọ́bí Allahu anhum ó ní nígbà tó wà ó ní kún tún gùlámán fi hijri nàbí sallallahu alaihi wasallam ó lóun wà lọ́mọ kékeré ní yàrá ànábì sallallahu alaihi wasallam níjọ́ kan ó wà kékeré àwọn wà ní ànábì sallallahu alaihi wasallam ó ní wà kẹ́lẹ̀ fi yẹ́ni tẹ̀síìtù fi sọ́habati fàkọ́lẹ̀ ni rasulullah sallallahu alaihi wasallam ya gùlám ó nígbà táwọn wá ń jẹun ó ti wà kékeré ọmọ kékeré kò ti dàgbé nígbà tó ti dàgbà ó ní ọwá ń fi òwá ń jẹ oúnjẹ káàkiri nínú abọ́ táwọn fi ń jẹun ẹwọ́n tó kékeré tó máa jẹ ojú ẹ̀ ti níwájú ẹ̀ kéjì ẹ̀wọ̀n ó ní tó bá bẹ̀rẹ̀ ọ̀bẹ̀ wà yóò ti nípa ó ní pé ẹran tó ṣe gbogbo dáadáa ọ̀dọ́dẹ̀ olówà ló kọ́ ọ̀bọ̀ ó lóun wá ń mú ọwọ́ káàkiri gulam alábẹ̀ lọ́mọdé yìí ya gulam ìrọ̀mọdé sẹ́gbẹ́ lómi láwùjọ wa yóò sọ fún nítorí ẹgbẹ́ ọmọ kọ́mọ lẹ́kọ̀ọ́ láti ṣe kéré wà ní ẹ̀fílẹ̀ ọmọdé ní ṣe nígbà tó bá wá dàgbà tó wá dàgbà tán yóò wá sí nínú ipa wà ní kanu ànábì ní yàgòlá ànábì ní rí ọmọdé yìí ànábì ní sẹ́mìlá tó bá ti fẹ́ jẹun sí ní sílá wàkúl bí yẹmí ní kó o ti máa fọwọ́ ọ̀tún jẹun ẹ wàkúl bí máa kátọ́wà tó pàtó ọmọ pé ìdèrísìn láì máa fọwọ́ tó jẹun ọmọ ẹlòmí jẹ́ òfin máa láà ọwọ́ tí yọ́n wọ́n bí jẹun tó fi dàgbà ẹ̀ẹ́n wá ní ẹkọ̀rẹ́ tí ọmọ yìí yóò ní àìgbọ́nì ẹlòmí tó ọmọ lánàá wa yóò ní kò gbọ́nì yóò padà jẹ́ ìjẹ tó bá dàgbà tó gbogbo àwọn nǹkan báwọn nìsín à ń bọ̀ máa jẹ́nu àtọ́mọ tó àlẹ́bí ní kó máa fọwọ́ tó jẹun wọ̀kúl mímọ̀ yẹ̀rí kó o ti máa jẹun láti wájú rẹ̀ kìí ti pọ́ ma lọ lè kọ́ ọbọ̀ wájú oníwájú ẹ́ tó wà síwájú ọ̀dọ̀ rẹ̀ lẹ̀ ẹ́ sọ̀hábì onígbàtí àlẹ́bí sọ̀wáwà rẹ̀ òsálà tó sọ̀rọ̀ ikú òun yìí ó ní owó yẹ ó ní fàmà zí dára tìrìkà tó ọ̀nà sí ó ní tí tóun fi wá dàgbà ó ní bóun ṣe máa ń nígbà tá a bá ìsìláìbù kan sára ní sára òkúta ni tá jẹ́ ìkan sára òkúta tá a fi kọ́ tá a yóò di máa wà ní ẹ̀kọ́ bá ti òun náà ni mọ̀látọ̀ fásitì wọ́lá ní wọ́n mú dá àbátù òun náà ni pé a máa bọ́ máa tiẹ́ ọmọ wa a máa bá ṣeré ọmọ kékeré ọmọ tó ké ọmọ kékeré ọmọ tó fi dàgbà a máa bọ́ máa tiẹ́ ọmọ tá à ń sọ ọmọ tó márùn-ún ọmọ tó méje ẹ̀rí ọmọ tó bẹ́ẹ̀ ọmọ kékeré sọ̀rọ̀ bojú kalẹ̀ fún ba <coughs> ọmọ kékeré ó sọ̀rọ̀ bojú kalẹ̀ fún yóò máa wá ṣe kí ni yóò máa lè mọ́ yóò máa lè jú mọ́ ma ẹlòmí ìgbà tí ẹ̀dẹ́ bí pé tó bá wà ní báyìí àwọn mọ́sí tí wọ́n ní bí wà tí mùsù àtẹ̀kúndé bá wà lólé tàbá ti gbọ́ mí ẹni gbogbo àwọn ẹ̀kúndé ó lọ fara ní ìga tàbá gbọ́ pé mùsù jáde lọ́wọ́ eh, ilé wọ́n fẹ́ wọ́n fà síta ni lẹ́nu ti lò gbéjà ayé pẹ̀lú ọmọ ni táwọn bá ti gbọ́ pé pé pé pé báyìí wọ́n fàyè palẹ̀ mọ́ gbólé ní gidigidi wà lọ́lẹ̀ jájòkó irú ọmọ báwọn ní sí irú àwọn ọmọ tó máa yáyà fún yà lọ́jọ́ wájú nù nítorí pé pìtẹ́ńtà ni wọ́n

súnà anábì sallallahu alaihi wasallam anábì àmà gbé ọmọ anábì gbé Hasan àti Hussein ó sì gbé alẹ́jìká ẹnìkan wá rí á ẹnìkan wá sí anábì sallallahu alaihi wasallam bí á anábì máa gbégbé ni á anábì máa lágbára ẹ́ anábì ní bóyá anábì ní àwọn ọmọ ìbò sí àyẹ̀sẹ̀ anábì ní àwọn ọmọ ìbò alágbára ni wọ́n hasan àti hussein wá yọ àwọn àgbọ̀ alábi tí àmọ́ wọ́n bọ̀ wọ́n rákò wọ́n ṣubú àwọn àgbọ̀ alábi anábi alábi kan sọ̀kalẹ̀ ni anábi alẹ́ kalẹ̀ wọ́n wá bí wọn. anábi ní ọ̀rọ̀ ọba àlejòlá ó ní ntọ́rọ̀ ọba àlejòlá sọ pé iná iná ma amwalukum wa awladukum fitna ó ní àwọn ọmọ yìí ó lóun rí wọn tí wọ́n bọ̀ ẹ̀mí wo gbé wọn láti sùúrù ẹ̀wọ̀n gbọ́n láti lè nípa amwalukum wala awladukum an dhikrillah nítorí pé yóò bá sọ́ra pẹ̀lú ìgbẹ́ ọmọdé kéré nígbà méjì ni ó ti kọ́ níyàn ọmọ yìí sọ fún wọn ti àsìkò orí ti tó àti ọmọ ilẹ̀ ní báyìí ẹ àánú ọmọ oníjẹ bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ tó o náà ni anábì sọ wá wà léwọ sẹ́lá níjọ́ kan anábì ń kírun anábì wá wà lórí ìforí kalẹ̀ àwọn tàbí wá retí pé anábì yóò ti dìde yóò ti dìde anábì yóò dìde fáá títí títí àwọn kan náà àwọn tàbí sọ pé àwọn rò pé àbí ìgbà kan ti ṣẹlẹ̀ ni àbí ìgbẹ̀kẹ́ ti ṣẹlẹ̀ sí àbọ́lọ́n ti ní ọ̀dá ọlọ́pọ̀lọ́jọ́ délé ìṣùjúdì ni nígbà tí ó yá ẹni kan wá ní òun rárá sí ojú ẹ̀gbẹ́ kan kó ara sí òkèjì ráyì lòun bá rí kan nínú hasan níbi òun tẹ́ẹ̀mí ó bá gbà nẹ́bì lẹ́sí ó wà lórí ànẹ́bì sọ̀rọ̀ àwọn àlejò lẹ́bì rún ọmọ tó wá gbọ́ lẹ́sí ní ìdílé oúnjẹ ó yẹ dànù ní lẹ́bì rún ó yẹ dànù ní bẹ́ẹ̀ anábì tó wá bẹ̀rù ọlọ́run tó gbogbo wa lọ ẹ́ ánsáni wá gbọ́ àbí òṣè wá gbọ́ lẹ́sìn nígbà tó wá sára mọ̀ tán wọ́n á bẹ̀rù anábì èsì ẹ̀ anábì ní kan náà àmọ́ ìlógún lẹ́sìn wọn wá fẹ́ kan lórí ní ṣeré tiẹ̀ ẹwọ̀n kaba ń ṣeré tiẹ̀ bó làwọn ṣe pẹ̀lú ọmọ kékeré báyìí bá láwọn ọmọ kékeré tí wọ́n ń jòkó tán kó jọ sára mọ̀ tí wọ́n yóò bá wọn ṣeré àti àwọn ọmọ kékeré sáwàdà bó làwọn ti wá rí tiwa táwa di ojú pé olóyún ń dẹ́rù bọ́ ọ̀làkà lọ sọ́ra gan ìwọ́n dẹ́rù bọ́ ma wà láì jẹ fún jíjà àwọn àdìsàn ẹni ìdìbò olúkí tó ẹgbẹ́ ọ̀nà máa fi dẹ́rù bọ́ ma lọ máa ń sunkún èyí bàbá àti òde sọ pé ó jù wọ́n dájú ma má ẹ máa rí òde yẹn wọ́n lè mọ̀ wá ló tí ó bá ṣe kí ni tí ó bá dẹ́rù ọmọ mi gbogbo àwọn ìjọba yìí ọ̀yẹ̀ká psd òun inú lànà Ànábì sallallahu alaihi wasallam ọmọ kékeré àmà bọ́ ọmọ kékeré ṣeré àti máa ń sàánú ọmọ kékeré nínú àwọn àtàtí máa ń wà lọ́wọ́ ni ọlọ́ọ̀bá àríkẹ́lá sọ bá nẹ́bí onífàbí máa rahmatí min Allah linta lahum ó ní pẹ̀lú àánú ọlọ́run tó dídí Ànábì sallallahu alaihi wasallam kó bí rọ̀ fáwọn ọ̀rọ̀ kún tafẹ́ tó bá lọ́rẹ̀ jẹ́ èèyàn kankan tó lé kókókó ní lẹ́ǹkọ́dún mi ha òní àwọn yóò tún ká lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ yóò àlẹ́ ìgbẹ́lẹ́gbẹ̀ẹ́ sòkò sínú wà alaihi wasallam alìgírígọ́dú alìgírígọ́dú wọ̀ sí ìdájú ti kú lè wọ́pù wàhí gbogbo ọba líle kókó náà ni à ìrẹ́ ni ó mo ti tó lẹ́yìn ìdílé ìrẹ́ ìdí ti bá gbàtí wọn kékeré ni à kí á ní kí ní bàmíjẹ́ gbogbo àwọn nǹkan báyìí kò sí náà ní sallallahu alaihi wasallam àlẹ́bí àmà Eh, àtẹ́jọ́ ààrẹ nígbà rí ẹ̀dùbà ní àwọn sàájú ìbára ní ìrẹ́ ní wọ́n ni hàtà àbájá àyà àbò títí àbájá ní ìrẹ́ ní àti bí àwọn èèyàn ọ̀gá ẹ̀lọ́gẹ́ ìbára tó ti hàn síta nígbà tẹ́lẹ̀ ìyẹn máa lẹ́yìn àmọ́ mọ́jẹ́ rí kìí bẹ́ẹ̀ nínú gbogbo gbà tó àti tó tẹ́lẹ̀ àti tó tẹ́lẹ̀ òun náà tó mọ bí lẹ́yìn àti tó wá jẹ́ bẹ́ẹ̀ tó mọ pa ẹlẹ́yìn kọ̀mẹ́díà tí àwọn ẹlẹ́yìn ilé tó mọ pa àwọn ẹlẹ́yìn ilé náà tọ́jú gbogbo yá ẹ̀yìn tó yẹ kí àkáṣe àti èsì rẹ̀ nínú àwọn ọ̀nà tí ó máa ràn wá lọ́wọ́ òun náà ni tẹ̀kìhírù lùbẹ́ ìtì ní àlá ti sọ́ọ̀tì pẹ̀láàrù òun náà ní ká fọ ilé wa mọ́kò níbi àwọn nǹkan eré àwọn nǹkan àkàjẹ́ ẹ àwọn nǹkan tí ò fẹ́ sí mu tá a bá fẹ́ tọ́mọ látọ̀dá látọ̀yé àti ká fọ ọmọ ẹ àwọn tá a ní ohun tí a tà lé ṣe pé orin orin kan ò ní kú tí kan ó fi tún ṣe kíni tí kan ó tún fi rà àwọn tá a ní fíìmù nílé tá a máa gbé fíìmù sí bá wọn mọ àwọn tá a ní DSTV pẹ̀lú àwọn wá ti máa àwọn tẹ́lẹ̀ ṣe pé fíìmù fíìmù ló máa wò gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá là ń tọ́mọ pẹ̀lú àwọn nǹkan báyìí ká gbà yí pé àtọ́ máa ń tara wa ni o àwọn eléré mo bọ̀ tọ́mọ rẹ ẹ̀yìn táwọn ọmọ rẹ bá wà ní tábà ẹ̀ẹ́ bábá jáde bóòlù wọ́n ti ń gbé pamọ́ ibẹ̀ náà ó ti kọ́ ẹ̀ẹ́ bóòlù ẹ̀ ti máa parọ́ ibẹ̀ náà ó ti kọ́ bóòlù ẹ̀ ti máa ń ṣe ìdìnnà ibẹ̀ ló ti kọ́ bóòlù obìnrin àtọkùnrin bóòlù ẹ̀ ti bára wọn sọ̀rọ̀ ibẹ̀ ló ti kọ́ kọ́dà wọ́n kọ bí obìnrin dé láti sọ pẹ̀lú ọkùnrin bí eré láwọn ọmọ kéékèèké tí ò ti ẹ̀dí ẹ̀ka máa ti jẹ́ ogorun kàbá wọn bẹ́ẹ̀ náà wọ́n ti kọ́ ilẹ̀ wọ́n ti kọ́ tí ó ba àkídá àwọn jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ pé nìkan bá ń sẹ́yìn èèyàn máa jáde sí èèyàn máa lọlé ológun èèyàn máa kẹsẹ̀ lébọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ti kọ́ ibẹ̀ ni ti kọ́ bí ẹni já ogun ẹbí gbogbo aburú tí ẹ bá wá lóhun tọ́ tó tún ká máa wọlé wọ́n wá ní ibi eré lọ́wọ́ ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òtọ́ ọdún súnà níbi ọ̀lá wa lọ́sẹ̀lá àgbáyé òtó lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dá kùránì bá ti lè wọ ààrẹ sí bẹ́lá rẹ̀ sàn ẹ̀dínbà rí sí tó alẹ́gbẹ́ iná já àjọ́mọ̀ lókùn tí ó wọ sàn alùkùránì tí ó bá ti lè wọ àìsàn sí bẹ́lá rẹ̀ tó rí ìwà inú alùkùránì tó fi lè kẹ́kọ̀ọ́ ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ àwọn ìyàwó ànábì pé kí ni wà ànábì sallallahu alaihi wasallam kí ni wọ́n wí wọ́n lè kùrùkù alùkùránì ìwà ànábì sallallahu alaihi wasallam wọ́n ní alùkùránì ìtumọ̀ ilẹ̀ ìgbó fún ọjọ́ bá ti bá gbọ́ ní ó dákẹ́ mọ́ sí ẹgbàá lọ́wọ́ ànábì nítorí wọ́n kó ní ká jìnà sí ẹgbẹ́ ó jìnà sí lọ́dọ̀ ayébé eré ìtàgé àwọn tó jẹ́ pé ìdí wọ́n ń pè léré gan irọ́ ni ìdí wọ́n ń pè ní eré ìwò ojú ìṣẹ́ wò lásán ìpìlẹ̀ rẹ̀ gan wọ́n máa lórí irọ́ ni lérí tí ó tẹ̀lẹ̀ bí lè bá jẹ́ bàbá mẹ́rin ló ti bá lọ́la ọ̀nà ló ti jọ́ ọmọ fún eré ni ó jẹ́ ya rẹ̀ lónìí eré ni ó jẹ́ ẹgbọ́n rẹ̀ bí ẹlákun kí là ń kọ́ ọmọ wa à ń kọ́ ọmọ wa ní irọ́ ni à ń kọ́ ní nǹkan tí ò wúlò ní nǹkan tí ò sábà níbẹ̀ tí ó ba ẹ̀sìn ọmọ wa jẹ́ tí ó bọ́jọ́ ọ̀la rẹ̀ jẹ́ tí ó ba àdúgbò rẹ̀ jẹ́ ṣùgbọ́n wọ́n àwọn ìjọba yìí àti ká gbé ìjìnà sílé wa nígbà tá a bá mọ̀ sí afẹ́ tọ́mọ wa ní ìbámu pẹ̀lú àrà náà sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ́lá ní ìbámu pẹ̀lú àrùkò àti kájìnà sí kò sáfà ní gbogbo eré tá a wò yóò kàn gba àsìkò wa ni nínú àwọn iṣẹ́ ìṣẹ́ nìyí ṣe tó ti sáré jẹ́ ká kábíyèsí kábí gba àsìkò wa kábí jìnà sí òun kíkí kábí jìnà sẹ́sìn ọlọ́ọ̀bà àlejòlá inú ẹ̀rọ làwọn àwọn bọ́ọ̀lù káàkiri inú àwọn ọ̀nà tí inú àwọn

nítorí àwọn tó jẹ́ pé wọ́n fi tí wọ́n ṣe kíni wọ́n fi ń gbó sápò ara wọn ní ẹlòmí ọmọ lura wọn ẹlòmí ó para wọn torí ẹ̀ bàbá àti bàbá àtọ́ ma wọ́n mọ̀ búra wọn wọ́n sọ̀rọ̀ sí àwọn ìrìnlẹ́ta àwọn alàdàyìn ìjàpá àdàyìn má lẹ́ni tẹ̀fà ṣe kíni sáré ẹ̀yà àtọ́tún ti rọmọ sálídé kúkúrú jàkújàkú bá wọn ilẹ̀ bá fẹ́ tọ́ ma èyí gbọ́dọ̀ tọ́wọ́ bá kúkúrú àwọn ìdàbà wọn kò sáfà níbẹ̀ ni yóò sì gba kí ni ẹ̀kọ́ tí a fẹ́ kó nílẹ̀ nínú ìgbésí ayé wa yóò bá jẹ́ ni ilé iná kó káàkiri fáà àádọ́mà rí ilé ìjà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí náà sọ́nà àwọn ṣe súnà ẹ̀ẹ́dì máa kó náà nílé bọ́ọ̀lù àfáàlé bọ́ọ̀lù ẹ̀sì bá rí ni àwọn ìlú tó wárò bá ń bẹ̀rù ọlọ́run tó ga wọ́n tó wá sí mọ́sáàjì mẹ́sẹ̀ gbẹ̀rẹ̀ bọ́ọ̀lù ẹgbẹ́ pé wọ́n bá lọ́mọ́sáàjì gidi ẹ̀ẹ́ wọ́n lọ́mọ́sáàjì wọ́n kọ́ kalẹ̀ pé wọ́n kí wọn bẹ́ẹ̀ wọ́n wá sí mẹ́lẹ́ kalẹ̀ gbẹ̀rẹ̀ bọ́ọ̀lù ẹ̀ẹ́ wọ́n kí wọ́n àbáyé kí wọ́n wá ẹ̀ẹ́ àbáyé wọ́n kí wọ́n pápá ẹ̀ẹ́ kọ́dẹ̀ ìlú mi ò kọ́dà ló bẹ lọ́hùn pé káwọn ó jẹ subhanallah alábàáyé rẹ̀ lẹ́tẹ̀ bó ṣe ní bó ṣe rí òkùnmọ́ kò lẹ́tí fẹ́ lọ́wọ́ eléyìn lẹ́yìn wọn ní bó ti tọ̀wọ́ ṣe dá ọ̀bẹ́rọ̀ ní eléyìn wà pẹ̀lú òṣèlú bọ́ọ̀lù lẹ́yìn kan tí ò sí àǹfààní kankan tó tó rẹ̀ lẹ́yìn yóò gba àsìkò rẹ̀ yóò tún yóò tún yóò kú páì máìlì rẹ̀ ní jẹ́ pé kò ní ju wọn sí ọlọ́run bá àlejò ọlá torí eléyìí nínú àwọn kata gbọdọ̀ jìnà sí ni nígbà tí a bá fẹ́ sọ ọmọ wa lọ́nà tó lálàáfíà nínú àwọn ìtàkùn ìbùkátà sí òun náà ní tàbílù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kò áàrẹ wọ̀lá gẹ́rẹ́ wọ̀sọ̀lá òun náà ní káṣe kí ni káàpò tẹ́ẹ̀tì ilé wa káàpò tí bá ilé wa pẹ̀lú kí ni pẹ̀lú àdìkẹ́ pẹ̀lú Qur'an Al-Qur'an kò máa ṣe kí ni káwa náà máa ka Al-Qur'an kọ́ máa máa rí pàǹkà Al-Qur'an kọ́ máa wá rí pé àwọn máa ń plé kásẹ̀tì Al-Qur'an ní gbogbo ìgbà wọ́n àtàwọn ìrántí nígbà bá fẹ́ wọlé ẹ̀ tó ọmọ ẹ̀ tó tó bá wọlé òun bá nígbà tó bá fẹ́ jẹun tó ti títí láì ọmọ yóò mọ kọ́ èyí tẹ́ wọ́n sí ìwò òbí ṣerúwà tó fẹ́ jẹ wọ́n ló ti títí láì wá gbọ́ wá nọmọ òsìtítí láì tó jẹ tí wọ́n ló ti tẹ́ fún àwọn ìjọba báyìí agbọ̀dọ̀ tó kó mọ ilẹ̀ nínú ilé wa nígbà táwa ti bí ilẹ̀ nínú ilé wa wọ̀ sọ́lá táwọn kí irun lé àwọn ẹ̀yẹn náà ọmọ mi ò rí bàtí kò sí ẹni kí irun rí ẹlòmí tó sì máa ń kí títí kí náà lọ́mọ́lọ́mọ́ kí gbogbo àwọn láti ní pé àárọ̀ ma wá tọ́ ní ọ̀nà tó ti kíni lọ́nà tó lálàáfíà ní àdáni látẹ̀jẹ̀ alú bòyó sáfún kúbò rọ ẹ má sọ ilé yìí di sàárè <clears throat> ẹ má sọ ilé yìí di sàárè ẹ àdáni ní bàyí ńlá ṣẹ̀rì fáwọn yàfí ìròmìnà bẹ́ẹ̀tì lẹ́bi tó ra òfin ní sóra tó bá pàrà àdáni ní torí pé ṣètáni máa ń sá kúrò ní ní máa ń sá fún ilé tó láti máa ka sóra tó bá pàrà so látara di eléyìí ká máa ṣe tìlàwọ́ tó kùránì nínú ilé wa ká máa jẹ́ kí àwọn ọmọ wa tí kùránì

ó bá wọn tọ́ta àkàkalẹ̀ fún àyí láìgbà tọ́mọ bá ti wà kékeré tọ́mọ wó fi fi ibi ọmọ ọdún méje tọ́mọ bá di ọmọ ọdún méje àwọn ti tọ́ ọmọ ọ̀nà táàtàn gbà tọ́mọ yóò tún change dimension nígbà tí ọmọ bá pé ọdún méje nínú àwọn ọ̀nà táàtàn gbà tọ́mọ nígbà tọ́mọ bá kọ́ ọdún méje ẹ́ òun náà ni pé ká kọ́mọ ní àkídà ká fi ìlànà náà ká fi àtisọ́kà ẹ́ tó gbádùn ká fi ẹni lẹ̀kọ́ mọ́ wa Abdullahi ibn Abbas radiyallahu anhuma àbúlá ìlú àbá nígbà tó wà nílé èdè irú àwọn ọjọ́ tá à ń sọ yìí ó ní kó ń tọrọ nípa nàbí sallallahu alaihi wasallam ó ní mo jòkó lẹ́yìn ànábì yọkàn ànábì gbé ẹ̀wọ̀n ní sí inú tẹ́gbà ànábì nù ànábì gbé ọmọ ó tó wá gbé lẹ́yìn lórí ẹsìn ó ní ànábì sallallahu <clears throat> mo fẹ́ kọ́ ní àwọn gbólóhùn kan ẹ́ ìdí ọkọ̀ ọmọdé gbogbo fẹ́ kọ́ ní àṣírí kan ọfẹ́ kọ́ lóògùn kan fẹ́ kọ́ ní fáyídà rẹ̀ ìtàlẹ́bí ń kọ́ mẹ́rin o yá gùlá ilé ọmọ kékeré yìí ní àlẹ́mọ̀ta kẹlímà fẹ́ kọ́ láwọn gbólóhùn kan ìfábílá tó Allah subhanahu wa ta'ala yà ní máa máa ń sọ Allah subhanahu wa ta'ala máa sọ ìwọ rẹ̀ ó sì máa rí wájú ẹ̀rù gbogbo yàrá Allah subhanahu wa ta'ala ní ọmọ ìlú rẹ̀ òun ló máa gáìdì rẹ̀ gbogbo gbèsè rẹ̀ kò ní òní gbèsè tó di inú nígbà tó bá ti kíni nígbà tó bá ti sọ ìwọ Allah subhanahu wa ta'ala ó ní ìdá sàá sábà sáré là tó bá fẹ́ tọrọ nǹkan máa bẹ́ẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹlòmí gbogbo kan bára ni ló máa tọrọ nǹkan ẹ̀ kọ́dà àwọn sàbí ànábì wọ́n bá dé ni pé fáwọn àgbàkà ìṣẹ̀lẹ̀ tó já ẹ̀sì bá ń bèèrè lọ́dọ̀ ọlọ́ọ̀bà ní ṣọlá gbogbo ọ̀tún ìta àwọn bá ní kí èèyàn máa bẹ gbogbo kan èèyàn máa bèèrè lọ́dọ̀ ọlọ́ọ̀bà ní ṣọlá gbogbo ló dára àwọn ọ̀tá máa bì ṣùgbọ́n àwọn bá ti wáyé ṣe pé ẹ̀lú bí gbogbo ọ̀tá máa sáré máa tọrọ ní àtàtà wò ní àwọn tọrọ bára ẹ̀lú bí tọrọ báyìí fi kọ́lé ní tó fi tọrọ báyìí fi gbogbo àǹfààní tó ti ń gbèdé ayé rẹ̀ ní ìlà sáré tọrọ sáré la ẹwọ́n tó bèèrè sínú ọba ọmọ kékeré kò tí ọmọ

ولو اجتمعت على أن يضروك بشيء ولو اجتمعوا على أن يضروك بشيء ثم توقع على جميل أكيد ipe àwọn fẹ́ kó ní ara wọn àwọn fẹ́ yọlé ayé lẹ́ni rẹ àwọn òfẹ́ kó onípa ọ̀pọ̀kọ̀bá rẹ̀ làmìyẹ tó rú ka ilá iṣẹ́ ìfẹ́kà sábà wùláhùlá ó ní kò sí ìnira àkàkàtà lè kó wọn àyàfi nǹkan tí Allah subhanahu wa ta'ala tó ti kọkàlẹ̀ fún ọ lómi àti àkùlá wọ̀já pàtó ìṣòwò nítorí àkọọ́lẹ̀ ti gbẹ wọ́n ti sàkọ́lẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ibi tí wọ́n ti kọ́ sí ó ti rí ilẹ̀ ó ti pẹ́ so látara di eléyìí àkídàrà lórí kọ́mọ láti kékeré ọmọ ti gbé akádàrà gbogbo ìtọ́lọ́ bá ti lóde àwọn òbí lè kọ́ ọmọ láti kékeré òun náà ló máa tó ipé tí ní abájọ́ ọmọ kékeré nìkí yóò gbé tó kára ìgbókò owó láyé yóò lọ lè ti rí yóò gbé sniper yóò gbé rí ẹ̀ yóò kò kùtó gbogbo àwọn ọ̀tọ́ báyìí nǹkan tí ò dáadáa rí kọ́ àwọn ọmọ tọ́wọ́ bá ní problem olùkọ́ òun lọlé aláwo òun lọlé olóòsà òun lọlé àfáàkà ló gbé àkídà tí ó dára kọ́ láti kékeré ni so látara di eléyìí agbọ̀dọ̀ fi ẹ̀sìn káfí àkídà tó lálàáfíà káfí kọ́ ọmọ wa so eléyìí nínú àwọn nǹkan tí yóò ràn wá lọ́wọ́ lórí kíni lórí títọ́ ọmọ ni gẹ́gẹ́ tọ́wọ́ bá ti kọ́ ọmọdé méje yìí anábìnrin múlò àwòládẹ́kùn ti sọ́lá wọ́n hún àbúlá òsàkùn anábìsọ̀lá àlẹ́ òsàlá ó ní kẹ́ máa pa ọmọ yín láṣẹ pé wọ́n máa kírun Eh, nígbà tó bá wà ní kíni nígbà tó bá wà ní ọmọdún méje wọn mọ àbúrò àwùjọ pé nígbà tó bá ti wà lọ́mọdún méje àdébì ní ọmọ kan wà lọ kírun ẹ á jùlọ kírun tó ti kírun ẹ àtẹ́rí àdébì òní ẹtí máa nà wọn ẹ máa pa wọn látẹni wọ̀tìrìmọ́ wọn àlẹ́ ìhà ẹ máa wá nígbà tó bá ti kí ọmọ ọdún mẹ́rin tó bá ti pọmọ ọdún mẹ́wàá ẹwà ń lò torí ẹ̀ àìyàn ọmọ kó tó pọmọ ọdún mẹ́wàá nígbà tí ó bá kírun ẹwà pàlá tẹ̀lé ẹ̀yàǹdé ẹ̀yàǹtó ẹ̀yàjá lọ tó bá ti pọmọ ọdún mẹ́wàá ó ti ẹ̀tọ́ sí ẹ̀yàn ọ̀bá tó kò ẹ̀rí ọ̀rọ̀ ìpé ọkùnrin àtòbìnrin kalásán káyà àtọkùnrin àtòkùnrin náà fún onígbọ́gbọ́ sílé ní ibùsùn kanáà tó ma wá já ń pàdúrà wọn tó jọ ma wá gbẹ́sẹ̀ lé àwọn ìwòrò àwọn ìjọba yìí nínú tí a lè sọ̀lá wa yóò sálà ń kọ́ wa nígbà tí ọmọ bá ti kíni tọmọ bá ti pé ọmọdún méje sí mẹ́wàá nì náà nínú ẹ̀wọ̀n náà ni tààlímùhù alkùnrin kápọ̀ ọmọ wa ní alkùnrin kápọ̀ ọmọ lárùkùnrin nínú ìlànà nàbí sallallahu alaihi wasallam nígbà tó ń bá sí wà kékeré alábẹ̀rẹ̀ kan irúgbọ́n máa ta allama al-Qur'an wa allama ẹni tó lọ́lá jù nù yín tó lóore jù nù yín òun náà lẹni tó bá kọ́ nípa al wa allama títí kọ́yà so àwọn rí pé àwọn sàbẹ̀ ànẹ́bì àtàwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ ànẹ́bì alukurani láti gbàtọ́ láti sọ̀rọ̀ láti kékeré tó ti ní olóbi lè wí ọ̀já lẹ́nu òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n máa ha ní alukurani pẹ̀lú pé kíni ni wọ́n ti kó máa ha alukurani láti kékeré kìí ṣe pé báyọ́ kan kàágú yóò tún ti parí kùránì ìhúnlẹ̀ onímọ̀ rárá yóò máa ha kùránì yẹn òun ló fà tẹ́ bí nínú àwọn ẹni tí wọ́n tó kọjá lọ ẹlòmí bí ọmọdún mẹ́wàá ni ó ti ha kùránì lọ́nà ṣe àgbẹ̀ yìí ọmọdún mẹ́wàá ó ti parí kùránì àtàwọn àbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn fọmọ náà wọ́n ti parí kùránì kí ló fà nígbà tó jẹ́ pé wọ́n ti sàkólé kan orú nǹkan báyìí fún wa láti kékeré ìdí ń gbọ́ kó tó lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà gbogbo bá gíláàsì ọmọ ń gbọ́ nígbà tí a ti wà ní orí gbogbo ẹ̀ kùránì náà ni níbi sọ̀rọ̀ ìgbà tí ó fi láhùn ó láhùn sí Quran nígbà tí ọba ahụ máa kọ́ nígbà tí ìṣòro ọjà tó ti wà ní bíléèdì ẹ̀tẹ́lẹ̀ ni èyí nígbà tí ìṣòro mẹ́wàá ọmọ ti Quran kòkòrò àwọn ìkàbá yìí táwa náà bá gbì rẹ̀ bá ń tẹ̀lé a pé yóò rí bó ṣe القرآني النبي صلى الله عليه وسلم قل إن الله ينفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين قل الله سبحانه وتعالى أما أبي أعوانك أعوان تلك أعوان جوك الله بارك ولا أما أبي وأبي أكبر القرآن وينفع به آخرين يوتي يوتي ري أعوان كالك القرآن ní ọba mú alùkùránì lọ́wọ́ yóò rẹ̀ lẹ̀ ní gbogbo tó bá ní lọ́wọ́ tí ọba máa tẹ̀lé ìlànà ìlànà nínú àná alùkùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo bẹ́ẹ̀ bá ti wò ó má tó bá jámà kankan tó láwùjọ tó bá ti di alùkùránì mú ní títí ń tẹ̀lé àná tó wà bẹ́ẹ̀ ó ti di èèyàn tí ó jágbègà agbọ́dọ̀ tó ń rí ọmọ wa lórí pé ìmá tẹ̀lé Allah subhanahu wa ta'ala ìmá tẹ̀lé ànàbí kájíkọ́ ma wọ́n mọ̀ ìpé àti ọlọ́run pé àtọ́lọ́run fi tèmi lọ́wọ́ ẹ́ èmi bàbá rẹ̀ tí mo ti bí ọ yìí àtọ́lọ́run bá ti pa ọ́ àtọ́lọ́run fi tèmi lọ́wọ́ àtọ́lọ́run bá ti pa ọ́ ojú tàbí ju ojú lọ́wọ́ àti ànàbí ju tèmi lọ́wọ́ kí ẹ̀ ẹ́ tó bá ti rí rẹ̀ nínú ọkọ̀ ọmọdé pé tọ́n bá ti mọ ilé yìí wàláhì yóò fi yẹ fún ọmọ láti máa ṣe ní láti máa ṣe fi ọlọ́ọ̀bà àríkọ́lá àmọ́ àwọn adáàdé ń gbógun tí ọmọ pé nílò tí ẹ̀fẹ̀ wọn lónìí pé súnà súnà kí ni sẹ̀pẹ́ òsì sọ mọ́mọ́ ni wípé àṣẹ ti ẹ́ ti sànẹ́bì lọ àṣẹ ti gbogbo àwọn nǹkan báyìí ó yẹ ká tẹ́kẹ́ ní ó yẹ ká sọ́ra fún láwùjọ wa ká kọ́ ọmọ wa láti kékeré kó ti mọ̀ yí pé kéyìí ó tẹ̀ lọ́lọ́run òun lè yóò fi gbáyé láyé láti àmà kéyìí ó tẹ̀ lámà ní sọ̀rọ̀ àwàlẹ̀ òsàlà òun náà ní àlámàríyàn òun náà ni sọ fún àlọ́ alkùnrin oníkálọ́lẹ̀ ó ní àwọn tó bá tẹ̀lé tọ́lọ́ tó tẹ̀lé tàbí àwọn èèyàn ni wọ́n wà pẹ̀lú àwọn anẹ́bí ọlọ́tọ́ bá jíjọ́ ògbèdè òkè àmà wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹni òdodo wọ́n wà pẹ̀lú àwọn tí wọ́n kúkú jẹ́ ilé tó bá jíjọ́ ògbèdè òkè àmà irú àwọn wọ̀nyí àwọn náà ni wọ́n dùn bá tó pọ̀ àwọn èèyàn wà nínú kọ́ńpìnì wọn tí yóò mọ̀ dùkọ́ èèyàn bá ìyá rẹ̀ tó gbogbo eré ìtúntò ẹ̀ká kọ́ mọ́ wá ní láti kékeré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ká kọ́ mọ́ wá ní tẹ́lifíyàtùhún alábàhábàtì ìgbàlá wọ́n tó mọ́ra bọ́mọ wa ká fi ìfẹ́ àwọn aláṣẹ tàbí sọmọ lọ́kàn wọlé tó lábẹ́ àwọn àfá àwọn àfẹ́ẹ̀sì àwọn àfá àtòótọ́ àádẹ́kọ́mọ ó nífẹ̀ẹ́ wọn nítorí pé kí ni ó nífẹ̀ẹ́ wọn torí ọlọ́run wọ́n ní bí àwọn aláṣẹ à nípa ọmọ abẹ́ ẹ̀jẹ́ máa jáde láláṣẹ lórí mẹ́sì máa kọ̀ndẹ́mù aláṣẹ ẹlùmí ti kọmọ̀ ìlàṣẹ kékeré tí ó bá tún lọ protest tí ó bá ti náà tí ó tún máa ọmọdé ìṣẹ́nà jáde lọ́wọ́ gbogbo àwọn ọ̀tọ́lá ìṣẹ́ tó burú jáì ní ànábìnrin bí ẹ ni kẹsì wà sí wọn tó bá gbọ́ alhamdulillah ànábìnrin tí ó bá gbọ́ ìwọ́n ti ṣe tó wa kó lè síta ó bọ́ sí rédíò ó mọ̀ wá kọ̀ndẹ́mù aláṣẹ ó mọ̀ kọ̀ndẹ́mù gọ́ọ̀mẹ̀ntì ó mọ̀ kọ̀ndẹ́mù ìjọba tó jẹ́ bí àwọn tí wọ́n ti gbẹ́gbẹ́ ìjọba òṣìṣẹ́ ẹ̀ká sí fáwọn ní fẹ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ yìí ti yọ́mọ̀ wá ń tẹ́lé ní yóò wá máa rọ̀gbọ̀n wọn lápá ẹ̀lùmí ó ti ṣe àti protest ni ẹ̀lùmí ó ní peaceful demonstration àwọn fẹ́ ṣe ibẹ̀ náà lẹ́nu kó kọ́kọ́ lẹ́kọ̀ọ́ lẹ́nu kó ṣe nílé kan yóò ti di pé wọ́n ju tí àgà látara bẹ́ẹ̀ kí ló padà tẹ́lẹ̀ ìdàrú ìdàpọ̀ ló padà tẹ́lẹ̀ ká kọ́ ọmọ wa èèyàn máa ń gbọ́rọ̀ sálásẹ lẹ́nu ni èèyàn máa nífẹ̀ẹ́ àwọn aláṣẹ ni èèyàn sì máa fẹ́ràn àwọn afẹ́sì ni àdúgbòmọ́rọ̀ ọlọ́ọ̀bá àti kíláàna àti ìwọ̀n àwọn àti ìwọ̀n tó wọ́n ó lè láti fi kùn ẹ̀tẹ̀ láti àlọ́ ẹ̀tẹ̀ láti òjíṣẹ́ wọ́n ulul azmi minkum àtàwọn aláṣẹ àwọn aláṣẹ tá àwọn sọ yìí di méjì ni wọn al-ulama wal-umara àwọn tí ń pàṣẹ ìlú àtàwọn tó jẹ́ àpá orí mímá àwọn afẹ́ ẹlẹ́sìn àwọn afẹ́ àṣúná ẹgbọ́ àwọn nǹkan wọ̀nyí àwọn afẹ́ wọ̀nyí agbọ́dọ̀ máa ṣe kí ni agbọ́dọ̀ bùkátà wọn agbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa ní nǹkan báyìí òun náà ni tí àgbogbo tí wọ́n máa ń kọ́ wọn tí ó bìnrin rẹ̀ nínú ọkàn wọn nínú àwọn ìta tó ní bùkátà sí òun náà ni tìyàrù madrasa káṣẹ́ ìtàrí ẹ̀kọ́ tọ́mọ ó máa lọ nínú àwọn ọ̀nà tàbí tọ́mọ ni ìtàrí ẹ̀kọ́ tí ó máa lọ àìbí ọmọdé ẹ̀kọ́ sílé ẹ̀kọ́ bídíà tó pé àdádálẹ̀ ni wọ́n kọ́mọ bẹ́ẹ̀ àìbí ọmọ wa sílé ìwọ̀n tó bá fẹ́ tó ọmọ rẹ̀ lọ́nà tó dáa mọ́ fi sí bí orí àdúrà

tẹ́lẹ̀ wá jẹ́gẹ́ bí àdíbi àgbẹ́jẹ́ kú kùránì tó lórí sákùránì rẹ̀ ní ẹni wá pé àbúrò rẹ̀ ṣe àkóòrí ọmọ ní tí ó múlọ lékè lábẹ́jẹ́ báyìí kí ìfẹ́ dákọ lékè wù ní orí tí kọ àláìláì òun yóò lọ́bẹ̀ mọ́ ẹni orí tó ń sọ fún iná nù ẹwù tó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn kéékèèké ẹ máa rí ìwé lọ́wọ́ wọn wọ́n máa kọ ògùn fẹ́ mùíbà ògùn àwúre gbogbo àwọn ilé kí ó bá ìtẹ́jẹ́ pé tí ó bá fún àwọn ọmọ ilẹ̀ ilẹ̀ ìmọ̀wọ́ láwùjọ tó bá ti pé wọ́n fún àwọn ọmọ tán lára àti wọ́n tán tó bá ti pé tó láwùjá ìlọ́dún mẹ́rin tán irú wọn náà ni wọ́n wá ń jòkó láwùjọ nídìí tí wọ́n gbé jára ní àwọn náà ni wọ́n tó kù fáwọn èèyàn àwọn náà ni wọ́n tó wájú papọ̀ wọ́n ti papọ̀ àwọn náà wọ́n láwọn orí ìrìnàṣẹ́ nìkan àwọn náà wọ́n lẹ́nìkan ní ìṣẹ́ nìkan ìṣẹ́ tí wọ́n ń ṣe nu nígbà tó jẹ́ pé kí ni nígbà tó pé àti wọ́n ti dúró ti kẹ́kọ̀ọ́ yìí tó látara bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tàbí tó ma wá tàbí kó gbádùn kààrọ̀ tó ni àríká wá ilé kéwú tó dáa ilé kéwú tó náà tó pé kó ha Al-Qur'an òun náà yóò ma wà ní fógámù wa kìí ṣe pé ó kàn káà tútútúkú káwọn rí bá ti gbowó kárí ká ti gbowó jẹ lára ìdílé yìí ilé kéwú tí ó ti ha Al-Qur'an kọmọ rẹ bá ha Al-Qur'an nìkan kó ha àwọn àdíkà nẹ́bì kó ha àwọn tírẹ́ẹ̀sì gbogbo àwọn nǹkan báyìí òun náà láti bùkátà sí láwùjọ wa òun náà láti rí pé àwùjọ wọ́n náà nínú àwọn ọ̀tọ́ta ní bùkátà sí nígbẹ̀yìn ni ẹ̀kùyẹ́rù sọ́dík òun náà ni ká tẹ́ta ọ̀rẹ́ fọ́mọ wa eléyìí náà ti pàtàkì òbí a máa tẹ́ta ọ̀rẹ́ fọ́mọ rẹ̀ mọ́tẹ́ fọ́mọ yóò tẹ́ta ọ̀rẹ́ fúnra rẹ̀ ọkọ̀ tẹ́ta àwọn tó kí ó lọ rẹ̀ ẹgbẹ́ olóbi kan ní ti wọ́n àwọn ọmọ kan wọ́n ti wọ́n ọjà kọ́lá wọ́n ti rí kọ́lá nípa dáadáa ẹ̀ á òjò àwọn ọmọlẹ́gbà ọmọ ìṣe ìṣe yìí ẹ̀ ọmọ rẹ̀ jẹ́ ọmọ lọ́dọ̀ alábájá ọmọ lọ sí ẹ̀lẹ̀ kìí dé ṣe àwọn ọmọ tẹ̀sọ̀ rẹ̀ fún un kìí ṣe

pẹ̀lú ìwé náà ni wọ́n tó bá mọ̀wé dáadáa tani má ti dá ní gíní ọmọ tó mọ̀wé ló ti fara balẹ̀ ló ti fi ọ̀wọ́ ní yé kó máa ṣe gíní yé kó máa rẹ kó máa bá tọ̀ rẹ tó ń gbéró eléyìí nìsín wọ́n máa ṣe gíní wọ́n máa ṣe mọ̀lá bàtà wọ́n máa ṣe competition láàrin ara wọn ká èmi ní breport wọ́n ló breport ehe àìmọ̀lá kò á lè dé àìmọ̀ ti dé báyìí àgbàdo àdúrà ó ṣe é ti bá ọ ìtànfẹ́nu àmẹ́ni tó jẹ́ pé àsìkò òru tó ẹni àjá náà ṣe lọ́jà ayá padà sí papọ̀ àyẹ̀rẹ̀ tó bá ti lọ́jọ́ mọ́sálásí àgbà àdíjọ́ máa mí kìí tí ó rá tó lé lẹ́yìn fún fọ́mà lẹ́bí fọ́mà ipé ìpàtí ẹ̀ ń ba alámàrí ọmọ jẹ́ díẹ̀díẹ̀ nù alábi sallallahu alaihi wasallam alábi ní masáàbí jẹ́lé ti sọ́rin alábi ní àpèjúwe alábàájòkó dáadáa wà jẹ́lé ti sọ àti alábàájòkó ogún tàhámi ní ti wà láti kìrìkì alábi yóò dàgẹ́ bí ẹni tí ń ta tùwárí àdìmí kiri àti

bí iná yorùbá ta warawara tó ojú adọ́ rẹ òórùn kó sì máa rèé bí yóò máa rà rẹ wọ́n máa bí ọbẹ̀ ẹgbẹ́ láti fi gbóni gbóra rẹ ní àwọn báyìí tó àpèjúwe rẹ nù àpèjúwe pé kí ẹ máa bẹ́ẹ̀ yẹ̀bú sọ̀rẹ́ wọ́n tó bá ti bẹ́ẹ̀ yẹ̀bú sọ̀rẹ́ ó lè jẹ́ yẹn lójú àwọn èèyàn ẹ̀ ń torí pé wọ́n ní àdébá ìlà àjẹsárí wà á tún kọrí ìnáwó ẹ má bẹ́ẹ̀ nípa èèyàn kankan má bẹ́ẹ̀ nípa alágbájá yìí wà á tún kọrí ìnáwó lọ́dún wẹ́ẹ́ fàkúlù kọ̀rí ilé ní bí mo kọ́ra ní ẹ̀kẹ́kẹ́ni ẹni máa ti bá ní tí bá bá yẹn alábàárẹ̀ yẹn náà ló máa kọ́sì ìwájú wa kí ni Yorùbá ló ṣe wọ́n lóun náà ní máa mú ọ̀rẹ́ jọ rẹ̀ so látara di eléyìí àrùbọ àwọn ìta sọ ní sókè pípa yóò gbà wá púpọ̀ wọ́n ti fi ṣe wọ́n ti látẹ̀ kan níbi pé àsìkò ti pé àsìkò ti pé tọ̀ ẹ pípa yóò gbà wá púpọ̀ àwọn ọba tá a sọ yìí nínú àwọn nǹkan tí máa ń ràn yàn lọ́wọ́ ni láti tó ní ìwà àtọ́ máa níbàámu pẹ̀lú ìlànà Ànábì sallallahu alaihi wasallam níbàámu pẹ̀lú Al-Qur'an sábà wá tọ́ ọmọ wa lọ́nà tá a sọ yìí òun náà ni ayé ọlọ́ọ̀bá àríkọlá tó wà nínú suratul Kahf òun náà ló ti wá sọ ìlú fi rí wa ipe innama amwalukum al-malu wal-banun zinatul hayatid dunya òun náà ni ọmọ tá a bá bí òun náà ló ti máa jọ́ òun náà ní kí àtàlá ní òun náà fẹ́ jẹ́ ọ̀sán ayé fún wa àwọn àtàlá wa kan gbogbo àwọn tọ́lá ìdí tó pé ìlànà ní ìlàgbà táàbí ń sọmọ wa ìlànà àwọn bàdé ìsọ̀rọ̀ ọmọ wọn padà já adóhùn yóò padà já adóhùn ladùn yóò padà jí ọ̀tá rúgbú wa láyé ní ìyá tó bá dúró fèrè kìíyà rẹ tó kọ́ ọmọ bíi wà tí ó bá ọ̀rọ̀ òbí rẹ̀ sọ̀tá tó bá ti tó bá di ayé yìí lórí ìgbàlódé tó bá dúró fèrè kìíyà rẹ kí á ẹ̀ nílò wà báyìí ẹ̀yìn lẹ́ parí wájẹ́ tó bí báyìí ẹ̀ sí báyìí fún wa ẹ̀ sí báyìí fún wa tó di eléyìí àwọn kọjọ́ kó wúlò fáwọn àtàgbọ́ kọjọ́ kó sáfà ní fúwa nínú gbèsè ayé wa kọjọ́ kó sáfà ní fúwa tó bá jẹ́ ọ̀gbẹ́dà òkè yá àmọ́ kí Allah subhanahu wa ta'ala kó sàté ní ọ̀rùn fún wa láti máa mú gbogbo irú àwọn nǹkan báyìí lò هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نعم oníbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pé kí ni ojúṣe wa ní ẹ̀yìn ìgbà tí a bá ti ṣe òkú ọmọ ìyá wa tán níta rẹ̀ ǹjẹ́ ǹjẹ́ ìyẹn ìṣàdúrà ojúṣe mùsùlùmí àti òkú bá kú nínú àwọn ojúṣe mùsùlùmí òun náà ní sáré sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá ń jẹ́ kó yé wa wípé àwọn tìbá olùjàdá èyí ká máa tẹ̀lé ká tẹ̀lé òkú rẹ̀ ká kírun síra ká sin nínú àwọn ojúṣe mùsùlùmí rẹ̀ ẹ̀wà nígbàtà bá ti wá bá ṣe sìnkú yìí bá ṣe wẹ̀ bá ṣe pàtó lẹ́yìn bàtà bá ti wá gbé òkú sínú sàárè tán kò sí nǹkan kan mí mọ́ tó ilẹ̀ náà lára lẹ́yìn sọ̀rọ̀ láwọn àríwọ̀ sálàm lẹ́yìn ó ṣe níbi sàárè ju kéèyàn ó tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ipe kí ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nígbà tí wọ́n bá máa béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ lọ وأنا تعالى مثل بقاء أنا من استغفروا لأخيكم واسألوا له التثبيت فإنه الآن يسأل مواصيب اللهم ìrọ́lọ́ àrí gba aboríjì nípa fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó kálukú a máa wí jì níbẹ̀ ní báyìí bá ti gbà á ma nídìí sàárì yẹn tẹ́ báyìí bá ti gbà á ma wọ́n àgbọ̀ lágbára tó lè tó 30 minutes ah, ẹni yìí ẹjọ́ púpọ̀ mi yìí láti lè níbi tó bẹ́ẹ̀ kọ́ àmọ̀ tó lọ́wọ́ aláwọ̀ tó tó di ẹni bẹ́ẹ̀ tó fi pẹ̀ ìdá ó bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kan wọ́n lọ́wọ́ tó fi pẹ̀ ìdá eléyìí olóòlẹ̀ ńlá là lẹ́bi sọ̀rọ̀ wa ni wọ́n sẹ́la ẹni wọ́n tó àti àtọ̀ sí àwọn nǹkan báyìí ní ká máa ka kùránì di sàárè pé ká máa ka kúlọ̀ lám ká máa ṣe láyé ayé ọlá ìwílẹ̀ ńlá yóò báyìí sí ní sàárè ká máa ka àlàákùn ká máa ka àlámsà àkébà ká máa ka gbogbo àwọn nǹkan báyìí níbi sàárè nínú àwọn àdájálẹ̀ nínú àwọn bídíà ní kújọ pé màá ń lọ wá òbí rárá ní sòǹtọ́ni kò tẹ́rì kankan fún láti máa Al-Qur'an àti mùsùlùmí àti sallallahu alaihi wasallam àfẹ́ni tó bá fẹ́ da ìwọ́n bá fẹ́ kó ojú wa lókù ẹni tí ó bá ti kó ojú rú nǹkan báyìí wá ó bá mú àyà wá nìkan wá fún wa kó mú practical aspect ẹ̀ wá látọ̀dọ̀ àti sallallahu alaihi wasallam káàkiri àti ìkọlá ìwá kú ẹ́ ọwọ́ aṣọ́lókè ni ọwọ́ aṣọ́fẹ́ ọmọ pẹ́pọ̀ aláàrùn méje méje ẹ̀rọ àti àkáyà rẹ̀ báyìí gbogbo àwọn tó báyà dáadáa lẹ̀ pátápátá tó tó ẹ̀ká jìnà sí náà tàbátí wá kó níbi sàárè tán káwá lọ lè kóra wa jòkó síbì kan kápẹ́jọ sílé olókùú irú eléyìí náà nínú àwọn àdádálẹ̀ ni tí ò sílé ìjọba ọba àlejòlá àdádálẹ̀ ni títún máa ń fa àdádálẹ̀ ní ìyọwọ́ tó gbé bí ní èébí máa re yóò tún máa bí aburú sí ni ẹ̀ tó kú bá ti kú tá ti túká

àwọn àtàwọn wẹ́ẹ̀sì láwọn àtàwọn tí ò lẹ́sìn àwọn gbé wọnú ẹ̀sìn wọ́n wá ń gbé ní ẹwọ owó àtàwọn tó gbé wá dé nìsìn ẹwà dé òkú wà kú ẹwà ya bánà òkú ẹwà ya ẹwà ti bánà lálá ẹwà ya òkú síbẹ̀ ẹgbẹ́ ti dàbá wọlé ní wọn tí bá sàwọn kírísítẹ̀nì àwọn náà báwọn kírísítẹ̀nì máa ń síbẹ̀ tí báwọn náà máa ń bánà tó òkú tuwárì a ma wá bá káàkiri bá àkiri bá àwọn tí wọ́n ń ṣe yàrí wọ́n ń sọ òkú òkúkú ẹ̀ wá ní mọ̀ yàtọ̀ láàrin pé wọ́n ń sọ wọn òkúkú ni àtúntìyàwó nílẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀bà àdìsẹ̀ lábẹ́ ìlú ìbàdí yẹ́rẹ́ fẹ́lẹ́tọ̀ sí dùnú ó túnmọ̀ ìpé gbogbo àwọn nǹkan wọ̀nyí gan ikú ń bò ti náà tó abẹ́jòkójọ́ méje abẹ́jòkójọ́ mẹ́sàn abẹ́jòkójọ́ mẹ́wàá abẹ́jòkójọ́ tí wọ́n dé abẹ́jòkó wá ń yẹ gbogbo ẹ̀ pátápátá àṣà aláṣà àtàkàtà ni àṣà tí ò sínú ẹ̀sìn ìsìláàmù yìí pé pé àwa mùsùlùmí á gbọ́dọ̀ jìnnà sí nígbà tá a bá ti kú sọ́tò sí nǹkan kan máa òtí ìjọba ṣe ni wọ́n sí àwọn ànábì sí ìkúláyé ẹbí wọ́n sí ànábì sọ̀wọ́ àwọn ọ̀sọ́rọ̀ náà ẹbí àwọn àbẹ́ ànábì sí òkú ní gbogbo ẹ̀ wọ́n sì ń ṣe wọ́n ṣe wọ́n ṣe nínú ìbẹ́nu àkọọ́lẹ̀ níbo làwá ti rí gbogbo orú àwọn nǹkan báyìí Eh, àmọ́ ọ̀rọ̀ ni òní jọyọ̀ lójú nígbà àrẹ́bí sọ̀láwà ló sọ́lá ó lọ́dẹ̀ tẹ̀lé ó nà sánà ìlànà ìjá àrẹ́bọ̀ blákùn àrẹ́bí ní ẹ́pàdà máa tẹ̀lé ìlànà àwọn tí wọ́n ti kọjá síwájú yín ẹ máa ti kọbíkọbí ẹ máa tó jíkòkòrò títẹ bá ti tí wọ́n lọ ẹ̀yìn náà lọ́nu wọ́n bèèrè lọ́wọ́ àrẹ́bí sọ̀láwà ló sọ́lá pé láwọn yẹ̀wú ti ní àrẹ́bí àti ìbẹ̀nùrú wà ń tún tẹ̀sí lónà ìfìta àbára tààkìlú àti ìka kòrán àkáyà ń ka kòrán tẹ́lẹ̀ yóò wá láká ìwó sí ni káàkọ̀ ìpé ìwó tàà ń tẹ ikò sí bẹ́ẹ̀ tẹ́lọ́ ọba àríkọ́lá àwọn àti ìbẹ̀nùrú bá ti pàpì mara àwọn alẹ́nìkan tí ó wá kọ ogun àwọn ọ̀sán báyìí pé kí ní ìlú lọ sí ni à ń lọ díẹ̀ díẹ̀ à ń lọ díẹ̀ díẹ̀ ní ṣe wọlé ní ṣe ìgbàlú wọlé àti ìdákẹ́ àti sọ báwọn èèyàn ipé ń tán ṣe yí ìgbà tí ó dáre láwùjọ àbòsí eléyìí o ìfọ̀kànbalẹ̀ láwùjọ wa wallahu ta'ala a'lam Assalamu alaikum warahmatullahi wabarakatuh. May Allah be with you, sir. If a parent asks for a, a leap or a duty towards their children, wọ́n ní bí òbí bá ti fi ìdílẹ́ka rẹ̀ tó fi òfin ojúṣe rẹ̀ kalẹ̀ wípé báwo ni oṣù afẹ́ ní kọ̀ǹkàrà báwo ló jẹ́ yíyí padà nígbà tó ti lọ fún òní ojúṣe rẹ̀ kalẹ̀ fún. wọ́n ní tí òbí bá mọ̀ pé wọ́n ní tí òbí òun ti fi ojúṣe òun kalẹ̀ ní àwọn nǹkan ọ̀nà tí ó gbà makeup òun náà ni wípé yóò bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe lórí gbogbo àwọn nǹkan tó ti kù díẹ̀ káàtó náà ni ọmọ rẹ̀ tó ti pé ọ̀nà tí ń yìí wọ́n náà ló fàá ẹ̀ẹ́ owó gbìyànjú láti dá padà sí ojú ọ̀nà tó tọ́ ó ma wá ṣe ìgbìyànjú lórí irú nǹkan báyìí ó sì máa banújẹ́ ó sì máa kábàámọ̀ ó sì máa túnbà sọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkọ́lá látàá pé wọ́n náà ló ti sábà bí ògbójútọ́ mọ̀ yí dáadáa tòun tó bá wá ń ṣe ó bá ṣe lọ bẹ́ẹ̀ títí tọ́lọ̀ ọba lókè lóbi ní kí ọmọ òun yí padà tọ́mọ ọba wá yí padà tí wọ́n ti kìwẹ̀ bí ẹ tó ti sára tó ba lójẹ́ wọ́n ti jẹ́ kí ni odi yọ wàhálà kó lọ́rọ̀ ààrẹ nítorí kò ti mẹ̀sẹ̀ lẹ́jẹ̀ ó ti màìdá láìdá wọ́n ti wá tuntun láti yí padà láti tún ọlọ́run ní ṣé ó dára kí èèyàn sọmọ ní àwọn orúkọ yìí ìdárí kílẹ̀ kílání aráfáàtì kọ̀rí òkìlání aráfáàtì kọ̀rí adára ramadani. wọ́n ní tí ó dá sí ìhùn sọ àwọn ní àwọn orúkọ yìí ìsọmọlókọ ìgbẹ́mẹ́sì òun náà ni máa ń wà níbi ọmọ tí ẹ máa ń sọ lókọ kárí orúkọ yẹn kó ní rẹ̀ láti inú ẹ̀sìn àti kárí pé orúkọ yìí ó ní ìtumọ̀ tí ó ti pé ìtumọ̀ nǹkan tó burú ni inú àwọn nǹkan tí wọ́n wò níbi ọkọ̀ rẹ̀ so sábàlọ́wọ́ a rí pé àwọn ọkọ̀ tí wọ́n dápọ̀ kalẹ̀ yìí a rí pé lápèjúwe kí ọ tẹ̀ ní Tìjání nǹkan tí wọ́n pè ní Tìjání ìlú kan ni tó jẹ́ pé òun náà ni ìlú Ahmad Tìjání tó jẹ́ ilé àwọn Tìjàníyà so òun náà ló fà <laughs> òun náà ló fà tí wọ́n fi pè ní àtìjáàní so látara bílẹ̀ ìdí ìtìjáàní èso kan ìkọ̀kọ́ so kan náà nípìnlẹ̀ ẹ̀sìn bá rí ìtìjáàní èso kan orúkọ ìlú ẹnìkan tọ̀tọ́ sọmọ ló kọ níbi látara pé kíni látara pé ó kọ abúlé ìtìjáàní ni èyí sọ pé òkójú rẹ̀ torí pé tí ẹ bá fẹ́ sọmọ ló kọ ah, ní Ahmed ló rí àmúkọdá láti màmá bẹ́ẹ̀ni yìí ló ní pátírálì táàtì mọ̀ pé ní kò sí nínú àrùsùnà ọ̀jẹ̀má kò sínú àwọn ẹ̀dá àmọ́tọ́ka sí máa ẹni rẹ̀ ní àgbọ̀dọ̀ máa ń sọ wa bẹ́ẹ̀ ẹ̀sìn bá rí àgbọ̀dọ̀ máa ń sọ wa bẹ́ẹ̀ wípé irú àwọn nǹkan báyẹn ìdí ó máa mú lọ́wọ́ òun náà ní pé ẹni tá a sọ máa bẹ́ẹ̀ oníṣìí bá a ti fẹ́ kọ́ máa wọ́wọ́ yílá lò afẹ́kọ́ máa wó ju ẹni oní a sì kí asọ̀mọ̀lúkọ̀ mi ẹ̀ẹ́rẹ́ mi máa sọ wọn ní kèláàrí alkèláàrí ṣẹ́bà àbẹ̀kọ́dìr òun ni wọ́n máa ń pè ní alkèláàrí alkèláàrí ìlú tí ẹ̀ ó mọ̀ lúlẹ̀ ní aljíwọ̀kín náà sọ ní jẹ̀ìláàrí náà pè ní kèláàrí fúnra àwọn ọ̀sọ́lá ìlítì nígbà náà nílùú ẹ̀rọ ẹgbẹ́ lọ ojú ọgbẹ́ máa jẹ́ wọ́n máa jẹ́ àrì lórí ẹgbẹ́mú ní àwọn máa jẹ́ nàìjírí ẹ̀dẹ̀wà àti tó ẹbí ó kọ́ ojú onílùú lẹ̀ tó ó kọ́ gẹ́gẹ́ ní kéyìn omúkọ́ máa tẹ́kìrì kéèyàn máa jẹ́ náà kéèyàn máa jẹ́ arọ́gà kò sí àgbà tó burú bẹ́ẹ̀ nítorí pé náà àwọn ọkọ̀ tó dáa ni orúkọ ìjọsìn ni ẹ̀yìn arọ́gà àbí arọ́gà kò sí àgbà tó burú bẹ́ẹ̀ tó kéèyàn wá máa lóhun jẹ́ kọ̀rí tó kò sí kọ̀rí ẹni bá wọn níbi ní èyí dá kọ̀rí kò jẹ́ ẹ̀yìn máa jẹ́ abdul kọ̀rí torí bí kọ̀rí nínú òun náà nítorí kọ̀lúgbẹ̀ bí alásàásẹ̀ dálẹ̀ tòwúrú àwọn ilé ìnáwó tàbí òtò dáàrí wọn ẹ̀sì bá wọn nìsí tó pé ìtàn bídíà tí wọ́n bá ti dálẹ̀ sínú ẹ̀sìn kí wọ́n wò kí wọ́n mọ́ bí sọmọ ìyàn ló kan tó ẹ̀rí pé nǹkan tó burú jẹ́ ìhájáwó Ibrahim ní alẹ́ ìsàlám gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ tó sí nǹkan tó burú nǹkan tó dáa ni òun náà yìí jẹ́ bẹ́ẹ̀ kò sí ọkọ̀ tí ó burú bẹ́ẹ̀ so àwọn nǹkan tí ìtumọ̀ yorùbá ti dáa ẹ̀ àwọn nǹkan tí wọ́n ń túmọ̀ pé wà pé èèyàn ń fọra rẹ̀ má ẹ̀dí báwọn níbi tí ọmọ ní ọkọ̀ tí mo fẹ́ sọ ọmọ ní tí mo fẹ́ sọ ní mo fẹ́ sọ ní ákèl onílàkàì ẹ̀dí báwọn níbi ìwúrọ̀ àwọn ọkọ̀ òun jù òní ìwà onílàkàì máa ń kọ́ àwọn olùfẹ́ sọ ní alim yá orúkọ orúkọ ẹgbẹ́ ní alim so ìwé lẹ́yìn àwọn ọkọ̀ tí ó kù díẹ̀ káàtó iṣẹ́ àríyìn náà lọ. ọ̀rọ̀ rẹ̀ ṣe kò sí ẹ̀jẹ̀ lóde ká máa fi lẹ́rù ìtẹ́ mùsùlùmí. a máa fi gíni. a máa lẹ́rù ìtẹ́ mùsùlùmí. a máa lẹ́rù ẹ̀kọ́ gbàǹdẹ̀ ìrẹ́lẹ́kọ́ ẹ̀jẹ̀. wọ́n ní ṣé kò sí ẹ̀jẹ̀ níbi ká kọ́ létí iṣẹ́ àrí ká wú ọbẹ̀ wù

kẹ́ẹ̀ zíù sàárè kẹ́ẹ̀wú sàárè kẹ́ẹ̀kó tó wà lẹ́jáde kẹ́wà lórí sí síbò mi nínú àwọn nǹkan tí máa fa àrùn tó wá jẹ́ pé ilẹ̀ onílẹ̀ ẹ̀ òun náà ní ti ẹsẹ̀ kíni àgbẹ́yẹ́bẹ́ yẹn ti fi jẹ́ pé òyẹ́bẹ́ yẹn ó ti fi sílẹ̀ ní aslan ní ẹ̀ tó ti kú sílẹ̀ lápẹjú ẹ̀ nìsín ẹ̀ tó wá ní kí àgbẹ̀yẹ́ bá ti kú sílẹ̀ ọ̀là ẹja lọ̀lẹ̀ gbé lọ tẹ́ lórí pé ilé ilé àlàyé ní ilé àwọn tá à ń ọ̀pọ̀ ẹlòmí ti fi sàárè ó ti fi bá àwọn ẹ̀jẹ̀ tó yẹ kó wúlò fáwọn èèyàn jẹ́ nínú ilé ọ̀dẹ̀ ẹlòmí ó mo ti fi yàrá mi tó ti lọ sí kú síbẹ̀ òun àwọn kan báyọ̀ kú díẹ̀ káàtó ó yẹ ká lọ sí kíni ó yẹ ká gbé òkú lọ sí itẹ́ ó yẹ ká gbé òkú lọ sí tọ́wọ́ ẹgbẹ́ àwọn ọ̀dí báyìí òun náà ló fà tí ó ti kíni tí ó wú òkú kó bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ táyé pé ilẹ̀ òun kọ́ ló ní ilẹ̀ òun kò lẹ́tọ̀ọ́ sí Oníṣẹ́ ìyẹn lè ṣe ẹ̀yíká àsìkò dáwó ní ìyẹn ṣe àkáàbù ìdí ìdí ìrọ̀lẹ́. Àkáàbù ìrọ̀lẹ́ lẹ́yìn náà bá dẹ̀ àtúrí ọ̀rọ̀kọ́bílẹ̀ gbòrò ìṣàkùn lẹ́yìn bàtà bá ìtàsíwájú kó mọ̀ tó ti gínà síwájú kó mọ̀ tó wọ̀ ọ̀nà ah, ni wọ́n pè ní àlùbàtà àdúrà mẹ́ta àwọn ìrọ̀lẹ́ ìdí tààrọ̀ lẹ́gbàtà bá ti káṣùbà àtàǹtí wájú fún ohun tó yọ ọ̀nà ni abm láti àdúrà mẹ́ta láwọn àná. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ó bẹ̀rẹ̀ ó ní ṣé òbí ó lè ṣàdúrà fọmọ lẹ́gbà tó bá ṣe. Lẹ́gbà tó bá? Tó bá ṣe tó bá sí náà wọ́n ní tó bèèrè sàdúrà fọ́mà lẹ́gbà tó bá sí náà nígbà tí àrẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó gbé hadith wá fún wa ẹ̀rì pé ànábì kọ́ wa ìpé ẹni tó bá sí kó sọ pé alhamdulillah in tí ó ṣe tí ó mú wa káàkiri sọ pé yarhamukallah òun náà ni kó sọ pé kí ni kó sọ pé alhamdulillah tó gbà tó máa yẹ òtí wàá máa wíwá òní sí kò ní àní bùkátà sí ká sọ pé à ń bá wí tí wọ́n ló bá wí alhamdulillah wọ́n náà ló bá wí alhamdulillah but wọ́n máa ń ṣe nígbà tí wọ́n bá sí ti alhamdulillah àwọn you alhamdulillah fọ́n bá ti ń gbábọ̀ ẹ́n ó ti mọ̀ pé tí a bá tí wọ́n bá ṣe sí báyìí ní tí wọ́n máa ń wínú olóògbé so gbọ́ àwọn nǹkan tá ń bẹ́tẹ́ pé ọmọdé sì máa ń gbà wọn so àmà sí kíni àwọn máa ṣe mú ara ló túbú ṣe káwà ṣe tó bá yá ọmọ yẹn ló ṣe kíni nígbà tó náà bá gbọ́n yóò gbọ́n mọ́ nǹkan báyẹn ọ̀gá ọ̀gá ààrùn Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní wọ́n ní ọ̀nà wo ló ta jùlọ láti ṣe ìṣèpá nígbà tí níbi nǹkan tí ó bá bẹ́ẹ̀ ń ṣe. Ẹlẹ́kẹ̀ẹ́rì wọ́n ti tún ẹ̀ lè gé wọn lẹ́yìn àpá tó lọ sí ibi ìdáwò tí kò sì dé ilé ìyẹn wá dáhùn ilé tó dáa àdìgbà àṣàlẹ́ ìlú. Náà wọ́n ní ọ̀nà òní ẹgbà tí ó fi túbá kò ní bí ẹsẹ̀. Ọ̀nà tí ẹ̀ma ń gbà tí ẹ̀rọ fi túbá kò nínú ẹsẹ̀. Mọ́jẹ̀mú ti túbá mọ́jẹ̀mú mẹ́rin ni ẹ̀sìn báyìí ní ìlú àwọn mọ́jẹ̀mú ẹ̀ òun náà ni kéyìn ó kò ní bí ẹsẹ̀ yẹn. Nínú àwọn mọ́jẹ̀mú ẹ̀ òun náà ni kéyìn ó máa kábàámà ipe á ti ẹsẹ̀ yìí so kí ẹwà máa ti kíni kí ó ti máa túbá kí ẹwà kéde àwọn ti àṣẹ òun náà ni tó bá jẹ́ pé ẹ̀tọ́ yẹn ó wà láàrin rẹ àti ọmọ ìyá rẹ abọ́mọdà kejì rẹ ó lọ dá ẹ̀tọ́ yẹn padà òun náà ló fi jẹ́ mọ́jẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́rì tó bá jẹ́ pé ẹ̀tọ́ wà láàrin rẹ àtọmọ ìyá rẹ ó wá jòkó nílé wa túbà lọ sọ́dọ̀ àlùkẹ́lá àlùkẹ́lá òbí gba rẹ ó owó lówó wọ́n ti Naam, wọ́n ní tẹ́ bá kí ìrun. Naam, bẹ́ẹ̀ ni wọ́n mọ́ sáàtìsì ó lọ bí òde mídíà kan tó lọ fi dáa mí kan. So, àtòrò ti wá tó ẹ̀yẹ́ ti wá kí òun tèèyàn. Ẹ ti bá mi sí. Pèsè ìyá lè ṣe kí ni ìyá lè kí wọn nígbà tẹ́lẹ̀ yẹn náà bá dé kí wọn kí wọn ní ẹ̀yìn rẹ̀ ó ní àlàyé ìkan sí wẹ́wẹ́ ànábì sallallahu alaihi wasallam ànábì ní àwọn àsìkò kan bọ̀ tó jẹ́ pé àwọn àwọn aláṣẹ wọ́n máa lọ ìyẹn kó lára wọ́n máa lọ lára kó ní àsìkò rẹ̀ ṣe wọ́n ní ká ti tó lásìkò gbà yẹn àyẹ̀wò sọ̀lá wa lọ́sọ́ láàmú ní ìwọ kí o lásìkò rẹ̀ ẹ̀ tó bá tó láti gbà tó bẹ́ kí tó bá wọn kí yíwọ́n máa jẹ́ kíni yíwọ́n máa jẹ́ láfílà fún ọ̀nàdì tánàbí sọ̀lá wa lọ́sọ́ láàmú tánàbí kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ so látara di eléyìí tó bá jẹ́ pé ẹ̀dẹ́ àfihàn pẹ̀lú ẹ̀ náà ni tó jẹ́ pé bídíà ti bẹ lọ́wọ́ rẹ̀ èyí tó gbé jáde kúrò nínú ẹ̀sìn tó tí ẹ bá bá kí eré ìjọ máa jẹ́ nábìlà fún ìyàtọ̀ sí ìfọ́nà tó burú bẹ́ẹ̀ pẹ̀lú ajẹ́ bẹ́ẹ̀ ní sàwọn abíjẹ́ àgbò àgbògbàǹkò tó jẹ́ pé àwọn nǹkan tí ò lẹ́tọ́ ni tó rẹ̀ kí ọmọ kí lẹ́yìn rẹ̀ áfìlà nípìnlẹ̀ rẹ̀ kí ọmọ kí wọn ní ẹ̀yìn rẹ̀ tó jẹ́ bíjẹ́ ọ̀nà méjì ló pín sí àwọn bíjẹ́ àkànbẹ tó burú jẹ́ ìkógbẹ̀ jáde kó ní ẹ̀sìn àwọn bíjẹ́ àkànbẹ tí kò gbẹ̀ jáde kó ní ẹ̀sìn bídí àkókò ìjáde kó mẹ́sì yìí kò sí àpẹni lórí pé ààrẹ kí èyí tí àwọn olùmọ́sọ ń bẹ̀ ní pé tá a bá níbi tó dáa ẹ̀yìn tí òṣèlú bídà àwọn ẹ̀yìn tí òṣèlú máa lọ lè kí wọn kí wọ́n a lọ fún ẹni báwọn láyọ̀yọ̀ ẹ̀yìn kọ́ máa máa rò pé dóun sí ohun tó dáa ni àbíkí ọ̀tún àwọn kó tàjẹ báwọn ẹlòmíì ibi àtẹ́bá nílágbájá lẹ́yìn rẹ̀ kó bí ọ pé ah, tó wá kírun lẹ́yìn mi àti níbi jà tẹ̀sí náà ni òun náà ló fà á tó bá yẹ pé bídíà ti ń ṣe oníṣìí ọwá lẹ́rìí fún ọgbẹ́ àtọ́hún ṣe ìdá ẹwà jọ sọ nígbà ẹ̀hẹ́ tó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní Allahu ta'ala a'lam tó ìbéèrè ti parí Allahu ta'ala a'lam insha Allah tó bá di ìjọ mẹ́ẹ̀ẹ́dógún dípò tí àjòkó bá tún ti wáyé á padà máa ṣe ìkéde rẹ̀ fún wa gẹ́gẹ́ bí àjòwọ̀ tó àwa tí a bá fẹ́ ṣe bí tẹ̀lé náà kiri àkáàtì nàmbà Darul Hadith ó wà níbẹ̀ àti gbogbo àwọn nǹkan ní ta'ala a'lam subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka